fowó ṣeré fún mi lọ́lá tó pọ̀ ń fowó ṣeré kí n fowó ṣeré dámi lọ́lá rẹpẹtẹ ń fowó dára ọlá tó dẹrù òṣì fún mi lọ́lá tó pọ̀ ń fowó ṣeré fowó ṣeré fún mi lọ́lá rẹpẹtẹ ń fowó dára ọlá tó ń dẹrù bòṣì ọlá tó ń tọ́ṣọ òrógbòdò fún mi lówó tó pọ̀ fowó ṣeré tó bá fún mi lówó tán má fẹ́ mi ìgbéraga dán mi wò láyé tó bá fún mi lọ́lá tán má kọ́ di àìmọ̀ ṣe sí mi olúwa kàbíyèsí ọlọ́run ojú òṣọ̀nà fún yín ni ẹ̀dẹ̀ ìjókòó sórí bọ́nẹ̀tì bẹ́ẹ̀ yẹn ah, ó yẹ kẹ́ ẹ máa lo thirty six yín náà. gbogbo ah, ojú o mo tún bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. yes yes mr man mind your words. ṣe jọ mo kí o oh, oh, lè sọ fún girlfriend yẹn ìgbẹ́ kókó ń bẹ̀ yẹn ni mo tún sọ náà ó tún ṣì jókòó síbẹ̀ náà ìwọ tún sọ ọ́ kíní bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kínú bí mi bí báyìí o. Ah, mr yemi kí ló ṣẹlẹ̀ àti nílé mo ti ń gbárùwò yín náà. ẹ gbà mí náà mo mo mo sọ̀rọ̀ bí wàá kọ́kọ́ kó lórí bọ́nẹ́ẹ̀tì mi bẹ́ẹ̀ ìyí boyfriend ẹ̀ bẹ́ẹ̀ ó tún sì ń wo náà bí mo yẹ sọ̀rọ̀ yìí náà ó tún sì wá bẹ́ẹ̀ náà. Ah, ah mr david yes kílódé ń sọ̀rọ̀ báyìí náà bùnmá yìí ló fẹ́ ra lé yìí but as a matter of fact ṣé wọn pa ti fún quick notice eh, eh, so eh. ẹ gbúdọ̀ wá bẹ́ẹ̀ ṣe máa kó property yìí kúrò nínú lẹ́yìn from now till weekend ẹ ẹ jọ̀ọ́ máa ẹ má bínú. mr ṣèyí Yeah, we are. we are done we are done a lè máa but Emma actually, lè gbé mi so kẹ drop mi níwájú ọ́fíìsì mi. Oh, no problem. okay. ṣe ti rí sí i gbogbo nǹkan kọ́ níjà gbogbo nǹkan kọ́ lọ́ọ́ rúwọ́. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ see your paper and your tinted permit. Okay. Okay. mọ́tò miss makojú aláde fowó ṣeré madam da madam madam madam tọ́lìmọ̀ tọ́lìmọ̀ madam <laughs> madam sorry ma. ó tọjọ́ mẹ́ta a ò rí yín lọ́nà yìí lẹ́jọ́ mẹ́ta yìí madam. ya mo travel ni ṣé wàá ah, okay. ah mo ti miss yín gan madam. jẹ́ jọ̀ọ́ ṣáà ní change bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ma. bá mi fún wọn ní ten thousand. thank you ma. sorry ma. yes ma. no problem. ṣe ma. all right. ṣe ma. ẹ ṣe kàn ma. God bless you ma. thank you ma. ṣe ma. okay okay ma ibo lẹ ti mọ wúbà yìí. ibo ni mo ti mọ what kiri question wo nìyẹn. àwọn ṣe dáadáa. sẹ́yìn mọ miss makojola ni. ọ̀gá àgbo mọ̀ wọn ṣe ni kẹjẹ ká mọ̀ wọn kí sẹ́ẹ̀bà sí duty a máa mọ bá ṣe máa tẹ̀kẹ̀ irú àwọn woman báyìí. exactly. ìmájà máa gbọ́ kọ́ sẹ́yìn sọ sẹ́ẹ̀bà ti mọ̀ wọn yẹn mọ̀ wọn nìyẹn bó kọ́lẹ́ máa fẹ́ mọ̀. go back to your position. ṣe é sá. go back to your position. orí owó orí ọwọ́.

ṣé kò sí. kò sí o ó dẹ̀ tún wà i don't seem to understand this woman tó máa ń fìlù disturb wa ní neighborhood ìgbà tí mo bọ́ọ̀lù yẹn ní last week mo fi pé bóyá ó ń ṣeré ni èní tún ní saturday mi ò wọ́n ń lùlù lọ́wọ́ báyìí saturdays nìkan la ní láti fi relax yíyẹ tó máa disturb wa ní neighborhood ah ẹ wo i can't take this anymore ó ti sú mi o. ẹ wo madam banjoko gbélétàn ṣe ìpè mi tó ń sìn lórí ọ̀rọ̀ yẹn ṣé mo pé ilé gbélétàn ló wà lẹ́gbẹ̀ẹ́ tọ̀dọ̀ ẹ̀ èmi ò mọ nǹkan tó ń ṣe wúmà yìí tó fi ń disturb peace àwọn èèyàn ládùúgbò the only weekend tó yẹ kí àwọn èèyàn máa fi rest ló fi ń disturb wọn. ẹ ẹ wo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ madam banjoko ẹ̀yin ẹ relax ẹ má worry a máa ṣe nǹkan lórí ọ̀rọ̀ ẹ ẹ má worry tí. kẹyà nǹkan ṣe sí ni o kẹyà nǹkan ṣe sí ni o kó má di pé máa ṣe nǹkan tá a máa fi pé kò make sense o ọlọ́pàá ló máa kó gbogbo aládùúgbò yìí o. no no no no madam banjoko ẹ má ti jẹ kó dé level yẹn ẹ wò a máa ṣe nǹkan lórí ọ̀rọ̀ ẹ. ẹ nǹkan ṣe sí báwo ni àwọn wo ló bèrè mi. àwọn kan ni wọ́n bèrè yín nísìnyí. ẹ ní kí wọ́n lè. Ah, dídí àsìkò yìí. ẹ pẹ̀lẹ́ o ẹ jókòó. kí ni mo lè ṣe fún yín. wo kì í ṣe pàǹbínú ọlá ẹ o kò dẹ̀ dìgbà tó bá sọ gbogbo wa tá a jókòó yìí mọ̀ pé ọmọ kékeré ni ẹ níwọ tó yẹ ká máa mú yangàn ìwọ ló wá ń bà wá nínú jẹ́ ní community wa last time tá a gbọ́rọ̀ òòlù a rò pé òun ṣe patí ni àwa rí i sì pé kì í ṣe pé òun ṣe patí torí pé kò séèyàn kò sága ó kàn ń fìlú ẹ disturb wa ládùúgbò níwọ̀nba weekend tó yẹ ká máa fi rest kí ló dé. ìgbà tán sọ fún mi pé àwọn èèyàn ń béèrè mi ń wo náà ó ní mi ìfẹ́ anybody lápọ́ìntmẹ́ǹtì lé ní mi pẹ́yìn ni bọ́ọ̀ mo rò pé àwa tá à ń gbénu estate ó yẹ ká lọ́pọlọ. Ah, of course ó yẹ kẹ́ lọ́pọlọ ẹ wá sínú ilé ti tèmi o ilé tèmi tí mo fowó mi kọ́ o ẹ̀yin kọ́ lẹ bá mi kọ́ o abẹ́ ti gbàgbé ẹ̀ ń sọ fún mi pé mò ń pariwo báwo la ríro mi ṣe disturb yín. ẹ jọ ṣé mo kọ́lé sí orí ilẹ̀ yín àbẹ́yìn lẹ kọ́lé fún mi. ẹ̀hẹ́ tí nǹkan tí mò ṣe bá ń disturb yẹn yín náà ẹ pe DJ tàbí kẹ́ pé kẹ lọ sọ́yọ́ kẹ lọ pa àwọn oníṣẹ́ kẹrẹ kan wá máa play fún yín báwo ni mo ṣe fi tèmi disturb yín. ó máa bàjẹ́ o. ó bàjẹ́. Ah, ah. ó bàjẹ́ gan-an o mo dẹ̀ mọ̀ pé exposure tó ní ni because pé o ní exposure ni wàá mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe wọn kì í ṣe eré ẹ̀ labroad ó ah, kàn ń disturb ó ń fariwo disturb gbogbo neighborhood kó dáná. what nonsense. èmi ẹ ìwọ èmi lòún bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ìwé ẹ ti yí di ni wọ́n ti bá dìde nínú ilé ta ni sórí wọ máa dì pẹ̀lú ẹ̀ èmi i promise yes ìwọ máa dì pẹ̀lú ẹ̀hẹ́ o ti báyìí lọ jù. a jẹ́ kó mọ̀ pé a ní òfin inú community wa. kò ní dáa fún gbogbo yín papọ̀. mo ní kò ní dáa fún yín lẹ́ẹ̀kan sí i ó yá tá a bá jáde kúrò nínú ilé mi tí bá ní kí àwọn ọlọ́pàá wa kò yín ẹ ní bọ́m̀bẹ̀ nínú ọdún yìí ẹ̀wọ̀n lẹ máa kú sí. ẹ kúrò lóde mi jọ. Ah, ah. excuse me wọ́n ní bẹ́ẹ̀ jáde. ẹwọ ẹwọ ẹ má jẹ́ kí n rọ fáńdù yín òkúyà ìta ìta. get out of my house. ìta wàá rí ìta ìta ìta ìta papọ̀. can you imagine. Hmm. nínú ilé mi henceforth mi fẹ́ rí anybody nínú ilé mi mọ́ àfi ẹni tẹ́mi fúnra mi ti bá mú wọnú ilé am I clear. Yes, Tu mí nínú ó ṣe ba mi bọ́gà sọ̀rọ̀. nǹkan tẹ̀ ń sọ ò mi. ẹ ba mi bá dáadé sọ̀rọ̀ kí wọ́n ra fóònù fún mi iphone. <laughs> iphone iphone Okay. iphone ten àbí eleven. ó dàbí pé eleven senior ten eleven yẹn máa da. bá mi bá wọn sọ̀rọ̀ kí wọ́n ra eleven iphone eleven fún mi. <laughs> iphone eleven. òòsà. ọ̀gá Mommy! ìpàdéèdè Ah olúwa ṣeun mo dúpẹ́ doctor thank you ẹ ṣé. ẹ pẹ̀lú mr banji kí ni nǹkan tí ẹ lè tẹ́ mú gbẹ̀yìn kó tó di pẹ́ délé because nǹkan kún wà nù content kìíní yẹn tó against the body system. ẹ doctor ìmúlẹ̀ ẹ̀kẹ́ ti bá sọ gbogbo eléyìí mo bi ilé ẹ̀kọ́ wípé ṣé kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣàlàyé fún mi ẹ kò sí wọ́n ló mú nǹkan ó mọ nǹkan tó mú exactly ó mú nǹkan tí mo kọ oríṣiríṣi àbí Bánjí Bánjí ìṣó fẹ́ pa mí ni ẹ kí lẹ̀ṣẹ̀ tí mo ṣe é gangan Doctor, bẹ́ẹ̀ ṣe ń wọ ọkọ mi ó fẹ́ràn fàájì o ó lè dédé dá fàájì sílẹ̀ kó ní káwọn èèyàn kan máa jẹ kó máa mú sóhun lọ́rùn I don't know why ẹ ibi ibi fàájì náà ló ti máa mọ oríṣiríṣi tí ò ní mọ èyí tó ń mú pàtó báyìí Bánjí eh you better take it easy this um, juncture mi ò bá ní láti pariwo mọ́ wọn nǹkan tó ń nídìí ń sìn òun kan rest. Eh? màá fún time correct màá jókòó tì í. Ah, no madam ẹ wò wọn ò ní ìdáríwò ní ilé ìwé tán ìjọ. dókítà ẹ má bínú pé mo pariwo tí ẹ náà ni mò ń sọ fún àwọn máa allow ẹ correct ẹ jẹ́ kó mo sùn èmi á jókòó tì. madam ẹ promise mi wípé ẹ ní pariwo ẹ lè má jẹ kó rest. Ah. he needs to rest. mi ò pariwo. It's a promise. All right. Okay. Bánjí, tára ẹni mo bẹ́ẹ̀ sọ, ṣé wà tí ẹ gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹ máa gbọ́ sí mi lẹ́nu? Swallow your pride and listen to the voice of reason. Ah! Hey! be come for, you know, an official duty. Are you telling me you're going now? I have to go. No, no. Why? Uh-uh, I miss you. You sure? Yes. Oh. ah, baby. Yes. Um, mo fẹ́ sáré fún ẹ information kan kó tó dé pé mo lọ. Um, there is this young man ọmọdé ni o ṣùgbọ́n n tó wà ní ọwọ́ ẹ̀ owó ni hmm. ó ní ẹrù lápò gan-an àwọn èèyàn ò lè fura sí o ṣùgbọ́n èmi mọ̀ pé owó yẹn wà ń bẹ̀ ṣó ń gbọ́ mi hmm. ó dẹ̀ tó ń ṣòṣèlú hmm. àwọn èèyàn ẹ̀dẹ̀ fẹ́ràn ẹ̀ gan-an wọn láìkẹ́ o olóṣèlú dẹ̀ tó lè fẹ́ràn èèyàn ah! a ti rún owó síbẹ̀. Si So I know the boy is loaded. Are you with me? Mm-hmm. I really wanted to work on him. Okay. fẹ́ ká ṣiṣẹ́ lé lórí. N tó wà lọ́wọ́ ẹ̀ kò lè dáná tán. O gbọ́, kò lè dá jẹ tán. Uh-huh. Tó wà lọ́wọ́ ẹ̀yẹn kò lè dá jẹ tán àjọ máa jẹ ni. Kò yẹ. Ṣorí information ẹ̀ tó bá kù. I'll get it. Màá ṣàlàyé fún ẹ ṣùgbọ́n mi yeah I gotta go now. go where eléyìí tó sanpa bọ̀bọ̀ yẹn it's a done deal yeah. but o máa fún mi thirty minutes àbí ṣé thirty minutes pọ̀ jù fún mi èmi fowó ṣeré. why now I just told you mo ní official thing tí mo fẹ́ lọ. so you mean you can't give me thirty minutes of your time hmm? is that what you're saying. I'm waiting. Fowó ṣeré. Dádì, ṣe bẹ́ sọ wípé tí bá ti lè ṣe dáadáa nínú rìsọ́ọ̀tì mi tọ̀tẹ̀ yìí, ẹ sọ wípé máa gbé mi jọba bò. Mi ò tí ì sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ mo ti discuss ẹ pẹ̀lú mọ́mí ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo promise ẹ lóòótọ́ mo dẹ̀ gbé ẹ lọ. <laughs> thank you daddy so country wo lè wá fi gbé mi lọ báyìí. ọwọ́ uh, ìyẹn depend lórí ìwà àti mind ẹbí tó bá rò anywhere tó bá wù ẹ tó bá fẹ́ lọ èmi ni mo promise ẹ pé máa gbé ẹ travel so ibo ló wẹ̀. Um, màá bèrè lọ́wọ́ mọ́mí country tó bá wà òkè jù. <laughs> ìwà àtìyẹ ni ṣá. thank you daddy. kò sí wàhálà bẹ́ẹ̀ máa mú lọ síbẹ̀. thank you daddy. you welcome there you welcome there. Ah. ṣé kìí ṣe wípé òótọ́ ẹ fẹ́ jáde. irú question wo ló béèrè orí mi tí mo múra báwo ni pé ṣé mo ń jáde bí o ṣe ní jáde mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Banji omi ìnà ẹ̀kọ́ fẹ́ jáde lóòótọ́ àbí. Ah. Túnmí nínú jọ excuse wa. Banji so òun jáde lóòótọ́ omi ìnà ẹ̀kọ́ fẹ́ jáde. but what is the meaning of it. ọ̀ tún bẹ̀rẹ̀ ó dẹ̀ ní sùúrù ó dẹ̀ ṣàánú mi torí ọlọ́run ọmọkùnrin níbo ló ń lọ gan kí ló ń wá káàkiri ó tún ti ń lọ wà á tún lọ sí wà á tún gbé gbogbo ẹ̀ ní wà á tún dá sí mi lọ́rùn kí ló dé kí ni mo ṣe fún ẹ. ọkẹ́ mi mí ní gbogbo nǹkan tó ń ṣe ṣé mo jẹ́ bébì ni ṣé nítorí ẹ̀ ló ṣe fẹ́ máa yẹ̀yẹ́ mi lójú ọmọ mi so mi ò lè rìn mọ́ mi ò lè jáde mọ́ látọjọ́ tó dẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀sìn tí n bá lọ bìkan mọ́ bí tí mo lọ ní tí n bá ṣe nǹkan mọ́ tí mò ń ṣe ni abẹ́yìn obìnrin ṣe fẹ́ já láṣejù báyìí ń sìn o dẹ̀ ń sọ gbogbo ẹ̀ náà o ò béèrè lọ́wọ́ mi pé ibo ni mo lọ ṣó bí mi ṣó béèrè bí tí mo lọ. oh ah. oh okay um, i'm sorry so níbo ló dà. ìkan náà àwọn junior staff ní ilé iṣẹ́ mi òun ló sick so mo ní láti lọ rí. ẹ. Eh? yeah. èèyàn sick but that is very simple now o lè pick up phone ẹ call the person tó bá necessary gan wàá tún send owó sẹ́ni onítọ̀hún i mean you don't have to go there. ọ tó bá wà lọ́ndà ọ̀gá kan níbi iṣẹ́ tọ́gá ẹ̀ ń dẹ̀ dì mọ̀ fit gbóhùn fẹ́ wá wú ẹ̀ pé o sick how will you feel about that. of course i'll feel good. oh definitely bí bọ̀bọ̀ yìí ṣe máa feel gangan nìyẹn tí bá lọ kí lè ní so that is it. Banji jọ ọkọ mi torí Ọlọ́run mo fi bẹ̀ mo fẹ́ kó gbọ́ mi yé mi ni o máa jáde but o ní láti limit gbogbo ibi tó bá ń lọ you don't have to be going out all the time Banji Banji e, èmi kàn bẹ́ẹ̀ ni nítorí Ọlọ́run ah, e, ọkọ mi jọ ṣàánú mi ṣá. tòun nínú dáàdi ti jáde o. Banji. ok. Banji. kò ní gbọ́ bá ṣe máa bá sọ̀rì kò ní gbọ́ kò ní gbá tún gbárọ̀ gidi gbà wá á tún gbé wá ká mi mọ́lé ọlọ́run ní jẹ́ rírú ẹ̀ ṣá ọlọ́run ní jẹ́ rírú ẹ̀. Oh yeah. Oh yeah. Oh yeah. <laughs> so o mean wípé kò sí ọjà mọ́ nínú supermarket tèmi. I'm sorry ma. o ṣẹ̀ṣẹ̀ wá dì mẹ́ fit láti wá sọ fún mi níwò yìí. lílọ bíbọ̀ ló fà á lílọ bíbọ̀ oh lílọ bíbọ̀ ti wedding ẹ̀ tó ń plan. no ma. ok tí kò mọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí tó fẹ́ ṣe. so lílọ bíbọ̀ kí wá ni so what I say. Not ma, I'm sorry ma. Ọ̀rẹ́ ti yé mi. Definitely! Our customers kankan máa ma wá tó máa ma request for one thing or the other tẹ́lẹ̀ lè provide for. You are not nice. You are not nice at all. Why did you suck sọ kinní kan fún ẹ. Sori bí èèyàn bá Be ṣiṣẹ́ oníṣẹ́, bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣiṣẹ́ ara ẹ. Ah! Ẹ má ma. Hmm. Mo ti bá bèbí nù. Kò sí wàhálà. Ilẹ̀ máa wá lọ sílé mo ní o máa lọ́lé. ẹ má bínú ma. Ah, mo ti gbọ́. ó dára ma. Hmm. I'm not sorry for you. Akèrègbè òun ló máa júwe ibi tó máa fi okùn sí lọ́rùn. I'll leave it to your conscience to judge you. gbé súnmọ́ mi dáadáa hmm. gbé súnmọ́ mi dáadáa ah, gbé súnmọ́ mi dáadáa gbé súnmọ́ mi dáadáa ó bà hmm. ọ̀rẹ́ eh, wo wo wo fò lè jàre fò lè jàre ah, gbé súnmọ́ mi dáadáa ó bà gbé súnmọ́ mi. <laughs> Ah, bàbá mi hello ah kí ni mò ń gbọ́ yìí. ọ̀rẹ́ mi bàbá mi gbé súnmọ́ mi dáadáa. ọ̀rẹ́ fóònù ẹgbẹ́ ìpàjáre. kí ni yẹn. má bẹ̀rù dé má bẹ̀rù dé ìyàwó mi ló pẹ̀lẹ́ ẹ̀kọ́ mo lè kọ́ ti ní sá. what ah ṣé tí mi gbọ́ràn dáadáa ṣá ẹ Bánjí sọ wípé gbé súnmọ́ dáadáa gbé súnmọ́ mi dáadáa bá mi nígbà Bánjí hello ah Bánjí ògbé kọ́ọ̀lù mọ́ Bánjí ògbé kọ́ọ̀lù mọ́ Bánjí ògbé kọ́ọ̀lù mọ́ hey hey. Ah ìyàwó ló lè pè orí ẹ̀ ò pé orí ẹ̀ ò pé orí bàbá ẹ̀ wọ́n já sí. kí ló máa ń ṣe farabalẹ̀ bó ló sáré lọ bó ló lọ. ọ̀rẹ́ má bínú rántí fún mo sọ fẹ́ bọ́ọ̀n ladies yìí ní láti dé Àbújá lálẹ́ seven o'clock ní flight wọn. náà mo ta omi ẹ̀ náà pé wọ́n dẹ̀ rí mi ń sìn so bàtà wà nítòsí ìsìn bàtà wà nítòsí ìsìnkọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá rí mi nǹkan bàtà wà fi aago wọn mi kọ́ yẹn four thirty kí ló ṣẹlẹ̀ ní ìkéde ó dà ó ṣèké ṣèké nìkan fún ẹ mo fẹ́ cancel trip yẹn lọ sí Àbújá tẹ̀lọ́ ẹ kí ló fẹ́ fún yín l'Àbújá tí mi ò lè fún yín kí lè fẹ́ lọ ṣe l'Àbújá ṣé ẹ fẹ́ lọ gba fisa. no no no no ẹ mi lè cancel ẹ maybe some other time but for now we need to leave. a jẹ́ kí n parí iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ ọmọ yóò ṣeré burúkú fún mi ọmọ yóò ṣeré burúkú fún mi. boss man màá ṣe kí n ṣáwọn tí yẹn wọlé. iṣẹ́ gbọ̀ngàn tó Come on, bother! I'm a wabi every time ojoojúmọ́ lọ́dún ti wà bọ̀ lẹ́nìí tá a bá lo extra five minutes níbi àmà miss flight wa. Hmm. ẹ̀yin ṣe dìde kẹjẹ ká lọ yàrá. màmá lọ́tì wa lọ́tì wa bẹ́ẹ̀. ṣé dìde kẹjẹ ká máa lọ. kí ló lè tó yìí kí ló lè tó yìí kí ló lè kí ló lè kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. let's go now. ok ok ok ní àwọn àbí ṣé wàá bá mi ṣé wàá drop àbí àbí kí ló fẹ́ ṣe kí ló fẹ́ wọ́n ti kọ́ dídí bó ṣe yẹ lọ́ọ̀sì okay let's go lẹ́jẹ̀ ká lọ. Bánjí mo ń gbọ́ ẹ̀ mo ń gbọ́ ẹ̀ náà. ẹ ò sọ̀rọ̀ sókè ni. Ah! Bánjí Bánjí ò dẹ̀ ń tàn mí ó ń tàn mí èmi tí mo ń gbọ́ ohun ẹ̀ tó ń sọ wípé gbé súnmọ́ mi dáadáa gbé súnmọ́ mi dáadáa ṣùgbọ́n sọ fún mi pé mi ò mọ voice ẹ̀ ni. mi mi èmi sọ wípé gbé súnmọ́ mi dáadáa gbé súnmọ́ mi dáadáa irú èdèkéde wo nìyẹn èmi mi gbé wéde yẹn lẹ́nu níbo ọmọ tí mi wá lọ èmi rò pé wọ́n ti gbé délé wọn ò dé tí gbé délé kò yẹ ṣe onímọ̀dé fi rí bá kan tí mo fi jókòó síbẹ̀ inú bá tí mo jókòó sí yẹn náà ti máa gbé nǹkan tí wọ́n ń play lọ́wọ́ bóyá fíìmù tó ń ṣò òun ló ná ti ń sọ pé gbé súnmọ́ mi dáadáa èmi mo máa pe irú èdèkéde gbé súnmọ́ mi ò pe irú èdè yẹn rí láyé mi gbé súnmọ́ mi dáadáa kí ló ń gbé súnmọ́ mi so inú ibẹ̀ yẹn náà ti ń lo voice yẹ ha ha ó dẹ̀ tán mi ó dáa ṣebí ó ò bá ọmọ tó wà lọ ẹ má bọ́ lè nà. mi ò lè wálé báyìí mo ti jáde already ó dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ wá ṣe mo fẹ́ rí ọmọ yìí ni so ti ìgbà mélòó ló kù tí màá fi rí wọn náà ní pẹ́ gbédè náà o jẹ́ kí n rí kínú ẹ̀ dùn wọ́n ti ẹ̀ ti sọ fún gan pé mo wà lára ló ti pè mí gan ti jẹ́ kí n mọ̀ pé ọ̀gá ẹ̀ má ti lọ inú mi ló ṣàrọ̀rá sọ̀rọ̀ fún àánú mi tiẹ̀ ṣe lórí fóònù jẹ́ kí n rí i. Bánjí Bánjí Bánjí kò burú a máa retí ẹ. ok dear ok. àbúrò ọmọkùnrin wo lélẹ̀ ó ṣàfẹ́ pa mí ṣáá kí ni mo fẹ́ kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ bàbá yìí. Oh, dear sàbújá yóò bàbá ràdán ó bẹ tá a fẹ́ fi ṣe bọ̀dà láyé. mọ́mì mọ́mì ṣe ṣáà tí wàá wà òkè ń kí ló mean by that. Three, five minutes ago ṣe lè bẹ̀rẹ̀ sí ní bínú tó dàbí nípa ẹ̀fẹ́ da gbogbo léwó. Ah, kí ló mean by that ṣé kò tó torí ni. Eh? ọkọ mi là ń sọ̀rọ̀ ń pa èyí. ẹ wá ń ṣe bíi pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ relationship. Ah, èmi ló ń bá wí yẹn o èmi ló ń bá wí. ẹ ti lọ́ọ́ bàrá yín jù jàre yà. ẹ ṣé mi gbọ́dọ̀ lọ́ọ̀bù ọkọ mi ni àmọ́ Bánjí Bánjí. Hmm. èmi bá ti gbé mo ti gbé kéde kan lọ. mo jẹ́ mi ah. mo ti wá rọ́ọ̀kan mo ti gbélé lọ́wọ́ jàre ó ti jẹ́ síbẹ̀ <laughs> wo about o ṣeun tó dùn mí. àwọn ọmọ tó wá fún mi tó sọ pé wọ́n lọ sàbújá fuck off nìyẹn náà èmi tí mo ti plan pé at least ó kéré jù kí n tó wọlé lé ni ó máa fẹ́ tó bíi twelve kí ni mo fẹ́ ṣe é sìn. mo ti ń ṣètò àwọn ọmọ mi. ó ti wá pẹ́ ju òkè tó wà ní ìlú sí i.

no mo mẹ́ pé sórí ẹ̀ oh, ò pé ni hmm. ta ni wọ́ ta ni madam ẹ̀ ta ni ẹ̀ ta ni madam ẹ̀ oh, ò lè gbà mí nà ramsey gbà mí what is all this rubbish madam ò oh, fẹ́rẹ̀ ta ni madam ẹ̀ o. ọkọ ẹ má bínú o ojú ló ń tì mí o <laughs> ó dàbí pé mo mọ̀ yín company kan ni ẹ má bínú ẹ jọ. no no no no no tó tó tó tó tó tó ń sọ ẹ tún yìí bẹ́tà díẹ̀ náà tójú bá wà tí kí wà tí kí ló sọ jẹ́ kí n fọ́ọ̀mù díẹ̀ jọ jẹ́ n fọ́ọ̀n tiẹ̀. wá ìjẹ́ ẹ̀ ni ẹ̀ ìbẹ́tà náà mo sún àlàbí ẹ̀ mo ń tà ó ìbẹ́tà ó fà ó tà ó tà. èmi ò rò pé mi rí ojú ire o <laughs> mo mọ̀ yín. níbo ni ẹ. bis. really. yeah. ìbẹ̀lẹ̀ rò kẹ́ ti rójú mi rí. of course máa wá bẹ̀ dáadáa. nígbà yẹn náà àbí nísìn náà. mo ì máa wá sí náà. bis complain mi nìyẹn náà.

ṣe ń bí ti. ọ̀sán kí ló ṣẹlẹ̀? Banji, hmm? did you check the time? Yes, I checked it. Eh? Yeah. What time to wọlé Yes, after level. Ah. I'm sorry. Dẹ́mu pé aago ẹ̀ tí mo sọ fẹ́ pé mo fẹ́ lọ wò ó pẹ́ kí wọ́n tó gbélé tó yẹ kí máa bọ̀ lóòótọ́ bọ́ tó mọ̀ pé tí nǹkan ti bá ní mo fẹ́ ṣe tí mi ò bá ṣe ọkàn mi ò kí ń balẹ̀ ìgbà tí mo bọ̀ a lot of things ṣẹlẹ̀ a lot of things ó ṣẹlẹ̀ though adúpẹ́ kó tún bọ́ sí eré nítorí mo rí connection and all those things bákan bákan but i'm sorry fóònù mi dẹ̀ ti kú mi ò mú jẹ́jẹ̀ dání in fact nọ́mbà gan mo ní láti kọ́ sílẹ̀ nínú mọ́tò nìyẹn ní tí mo pàdé mi dẹ̀ ní kájà ìjà ó mọ̀ ẹ́ náà o ti gbà bẹ́ẹ̀ àbí o ti understand nǹkan tí mo sọ. mo ti gbọ́ àmúrò ah, ẹ̀ ṣòrí. mo ní láti no no mo ní láti drag anything jẹ́ ká lọ sùn. irọ́ bá jí ní sòrò mo lára bóun ṣe gbé mi lọ ń báyìí. about what. in fact bó ṣe wọlé ló break lójú àlàyé kù lára wípé ó yes àwọn èèyàn wá bẹ́ẹ̀ yọ wọ́n ń kí ẹ lọ́tún wọ́n ń kí ẹ lọ́sì ṣàìdédé ni mo rí a group of ladies tí wọ́n yọ wọ́n ṣàbọ̀ gà gà gà gà ó wá ní lady kan láàrin wọn yẹn ló lead wọn ó ṣe ń bọ̀ báyìí ó kàn bọ̀ towards you ni bó ṣe mú àga yẹn bó ṣe yẹ mọ́ ẹ́ndì nìyẹn bó ṣe ṣubú nìyẹn ẹ̀rù bá mi àyà mi já but interpretation tèmi fún àlá yẹn ni wípé Bánjí Bánjí o láti ṣọ́ra fún obìnrin o láti wà kíá fún pẹ̀lú obìnrin gan dáa ìrọ́pọ̀ ọkù ìrọ́pọ̀ ẹ̀kú ṣó lísìn sí rẹ̀ ṣá ṣùgbọ́n nǹkan tó ń sọ ṣá àbí mi mú gba tó sọ̀rọ̀ ẹ di Joseph alala. ìwọ ló lẹ́bùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó lẹ́bùn àlálílá ó lẹ́bùn ìtumọ̀ ó máa ní lọ́ọ̀kì gan o. ṣé mo wá parọ́ ni. tó o bá wá parọ́ ńkọ́ ó ní ọ̀rọ̀ ọlọ́ba jíjẹ òun ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóbìnrin dé kí ẹ fù pẹ̀lú obìnrin àtọba jíjẹ báwo ló ṣe jọra wọn bá mi lẹ́pọ̀ báwo ló ṣe jọra. ṣùgbọ́n mi dáadáa a ní àwọn obìnrin ni wọ́n ń bọ̀ one lady ah. there is a particular lady láàrin wọn òun ló yà gámọ́ ẹ̀ ń di. ó ṣe máa jẹ́ particular lady ló máa yà gámọ́ mi ń di kí ni bí láwọn ọkùnrin bọ̀ ọkùnrin kan yà gámọ́ ẹ̀ ń di ọkùnrin wo nìyẹn. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ ìwọ ló yà gámọ́ mi ń di ìwọ ni lady kan ṣo obìnrin kan ṣo tó yà gámọ́ mi ń di ẹ̀wọ́ ló máa jẹ́ torí mi ò róbìnrin kankan tí mò ń kó káàkiri ìwọ lálàá pé ọkùnrin ń lé mi àfọ́bìnrin òun lálàá pé ṣọ́ra fọkùnrin o ṣọ́ra fọkùnrin obìnrin nìkan lèèyàn ṣọ́ra fún ebi gan máa lálàá pa ẹ̀. bò kí ló dé tó ń tọ́ láti misinterpret alábẹ́ báyìí. nítorí pé àlá tó láò straight ni tàlà tó lábá straight dáadáa mi ò mọ nǹkan tó ní ṣe. ìbára ṣe máa ń rí ní ẹbí òun. nísìn báwo ni ọ̀rọ̀ ọlọ́ba jíjẹ báwo kí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóbìnrin dé ọba jíjẹ àtobìnrin bá mi lẹ̀ mọ́ra wọn kí ló ní ṣe jọ. obìnrin wà nínú ẹ wọn yẹ àga mọ ẹ ṣáà láti máa gbọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. bébè jẹ́ ká lọ sùn. Bánjí hmm? láriwo nǹkan tí mo sọ tó wà ìpọ́táǹtì. baby baby yeah. welcome please make yourself comfortable huh? Okay jọba mi jókòó ẹ kó o relax uh, you're so welcome uh, I know you're looking around yeah. uh, this is one of my apartments Most of my ẹ yẹn eh, ẹ̀kọ̀ọ̀kan tí má kàn wálé semi. Wow. Uh, So beautiful. Ah, you have a nice place here. Thank you, darling. <laughs> But àwọn nǹkan tó kó síbí báyìí ṣé kò ní máa bàjẹ́? Ilé tó ní òun ń dúró sílé. Ah. Àbí kí ló feel? Well, uh, tó bá dé bàjẹ́, a máa replace it. But meanwhile, <laughs> you have a very good point. Uh -huh. And um, ẹ ṣe mọ̀ pé orílẹ̀ ìṣe kankan tó really make sense. O dàbí láàmú púpọ̀. You give me your time láti àná àti ìwà pẹ̀lú mi a ní ìwà ipò tí wàá wá sínú ilé mi lẹ́yìn baby you are the best. <laughs> Eh? ẹ o ká bá fa àkókò ṣòfò ẹ eh? just mention it. Hmm. ọmọ pé weather yẹn hot. yes darling. fún mi ní gàrí àtẹ̀pà ó wà òkè. gàrí àtẹ̀pà. yeah. cold water. okay well tó buy a pink or tó find it? i will rush to the kitchen. Yeah, baby i will be back. <laughs> All right. kitchen. <laughs> same address tí mo fún ẹ ẹ má bọ̀ ok má pẹ́ o yà. baby i told you kò sí nǹkan tó fẹ́ nínú ilé ìtẹ́ni ò ní pèsè fún ẹ uh, this is it you said you want garri and this is garri. sorry i'm sorry i have to go now. go away. Yeah ó kù mí náà pè mí sí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ń travel padà so mo ní láti lọ gbà sí because mi ì fẹ́ ọmọ náà Baby, me, you understand. You suddenly bring down my mood. See how excited I am. I know. Ah. I have to go. Well, if you insist anyways. Uh, but at least gàrí tó ṣàbẹ̀rẹ̀ fún ilé wọn láti mú gàrí kó tó lọ́nà. no no i won't be able to wait please some other time ma worry ah she ma nice time. okay please. no problem let me take you to. ma worry kan tó ṣẹlẹ̀ ni pé mo ti pe àbúrò mi bí ọ̀nkù mi ṣe pè mí yẹn ni mo pa àbúrò mi so ó máa ti wà ń ta sàn. a ti wà ń tà. mi understand o pe àbúrò ẹ lẹ́nu ìgbà ó sígbà ó. mo ṣe àsọ fún ẹ bí ọ̀nkù mi ṣe pè mí ni mo pò ó náà pé kó máa bọ̀. kò sí problem. all right ó rí lè dùn mí gan ọ̀gá ṣé mo ti rò pé ìrìn tí mo ti bàbá rí ẹ báyìí oh, ó jẹ́ pàmò ní very nice time. I rí lè dà oh they dúró kí n gbé ẹ lọlé ẹ no no no àbúrò mi wà ń ta. okay then no problem oh baby. báwo ni ṣé ò bínú pé mo pẹ́. àbúrò ẹ tó sọ lẹ́ẹ̀kan. ìyá àbúrò mi. oh nice to meet you Kúnlé lórúkọ tèmi i'm a contractor what do you do. expert in what sense as in what exactly do you do kò really matter anyway but before you go I need to get you my card especially the new one yeah, <laughs> baby I'm coming. All right. <laughs> To hurt you okay. What can I do for you, officer? Ah, kí ni You are not here to hurt me. Ojuin libai, le báyìí. you are not here to hurt me. Ah, eh, mo àwọn àlejò wà níta bẹ̀yẹn tí mo fẹ́ lọ yọjú sí. Ṣẹ́yìn ò rí wọn gbà tẹ̀ ń Mr. Man, kò sí kan tó kàn wá pẹ̀lú pàlejò dúró síta. Iṣẹ́ tiwa làwa ń ṣe. Search warrant lélẹ̀ láti wá ṣàṣìlẹyìn. Ṣé understand? Search warrant. Ẹ lè ní àǹfààní láti kíni láti gbà kẹ̀ka òun lélẹ̀. Àti search warrant o àti no search warrant o ẹni tí ò jẹ̀bi kò lè kú gbì so ẹ wo nǹkan tẹ̀kọ́ máa fẹ́ mi láàyè ni pé àwọn àlejò tèmi fi síta bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kémi lọ attend sí wọn náà then we can now talk ṣe ti gbọ́. mr man get back. ah ọlọ́run máa yẹ kí n máa dáràn kẹ. ẹ wo ẹ ó dàgbò ju ti yín tutù kí ló ń ṣẹlẹ̀. o ti gbọ́ o search o ti gbọ́ o. mr man come to this side. kì í tún kọ́. come here. o ti ti gbọ́ o. Ọ̀gá! What's that? Ọ̀gá! What's that? Cocaine! Cocaine! Ah! Ni ni le tani! Ni le tani! me ni mímà ni báyìí? Kí ni èmi ni kí ni? Yes! Ah, I'm a contractor now! What's your contract? Ọ̀gá! Ẹ wò mí! Yes, ẹ wò mí! Ah! Àwọn ìkọ́dọ̀dọ̀ àwọn ìkọ́dọ̀dọ̀ mi lọ ní ìkọ́dọ̀ ìlẹ̀ta ní ìlẹ̀ta. Màá kí short. Ọ̀gá! gbogbo ní ìbọ̀wọ́ ìtọ́jú èsì o ah! gbogbo ní ìlú tó jẹ́ tó mi adájọ́ wọn ilé ìlú yìí wí ṣẹ́ta. this is enough evidence yes. yeah. start picking it ah! picking it. ọ̀sà tẹ́kì. ya gbọ́ ọ̀nà yéé ọ̀nà dé ọ̀fíìsà ọ̀fíìsà. Ah, Ah, ní ìyó yé ara àdúgbò yé. Yes, sir. All right, sir. Okay, sir. Okay, sir. No, no problem, no problem. No problem, sir. Everything is under control. Yes under control, sir. Okay, sir. Thank you, sir. Yes, sir. Bye, sir. Yes, sir. You are gone. Ọ̀gá, ẹjọ́, ẹjọ́ torí ọlọ́run, ẹni rogun alákòóbá mi mọ nǹkan kan pa kókè ni. I'm a contractor, mi kì í ṣe illegal business ìkan lára àwọn apartment mi tí mo ní káàkiri káàkiri èmi àtọ̀rẹ́ mi kàn lọ síbẹ̀ akọ́lọ́ ṣe fàájì ni mi ò mọ kókó ń pa cocaine ẹjọ́ torí ọlọ́run. ẹ̀lọ́ o kì í ṣe illegal business. ṣé drug trafficking drug pushing and so on and so forth ṣe legal business. wọ́n fẹ́ kó bá mi ni wọ́n fẹ́ kó bá mi ni ẹjọ́ torí ọlọ́run sá. àwọn wo mi ò mọ agbẹ̀lẹ̀ ní bá cocaine mi mọ̀ bó ṣe rí cocaine kan nínú ilé mi. ṣé mi ni mo wá plant ẹ̀ sílẹ̀ mi sọ pé yìí ni ṣùgbọ́n àkóbá ni. ìgbà wo ni cocaine bẹ̀rẹ̀ sí í fi ẹsẹ̀ rìn fúnra rẹ̀ tó fi walking wá sílé tiẹ̀. kẹjọ ẹgbọn mi lọ́wọ́ ọjọ ràn mí lọ́wọ́. kí n ràn ẹ́ lọ́wọ́. ẹjọ. but you refuse to talk. o ò jẹ́wọ́ o ò jẹ́ ká mọ ibi tó. excuse me. Ah. come come sit down sit down. màá jẹ́wọ́. ok good. màá jẹ́wọ́. mo ń gbọ́. mi ò mọ nǹkan kan pé ọ̀gá mi ò mọ nǹkan ṣe àkóbá ni ẹjọ́ torí ọlọ́run. ṣé tó fẹ́ jẹ́wọ́ náà yẹn. ọ̀gá ìjọ ẹ má jẹ́ ìṣẹ̀wọ́ ẹ̀wọ̀n rí. lọ́wọ́ tí wàá bẹ̀ ọ̀rẹ́ jù. <laughs> ọ̀gá. kó o bẹ̀rẹ̀ ló kù. ọ̀gá ìjọ kí mo lè ṣe. n tó lè ṣe. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni sà. ok ok that's all right ẹ ká ṣe báyìí um, ṣé a lè rí between fifteen and twenty million. ah ọ̀gá ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́ ọ̀gá ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ mi ò lè rí ẹjọ́ torí ọlọ́ọ̀gá ẹjọ́ torí ọlọ́ ayé mi ti bàjẹ́ i'm finished ọ̀gá fẹ́ ẹjọ́ ẹ̀rọ mi lọ́wọ́ ẹjọ́ ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀rọ mi lọ́wọ́ mi ò lè rówó yẹn jọ. o ò lè rí twenty million naira. ok jọ torí ọlọ́. ok gbé kókè. ah ọ̀gá mi ò gbé kókè mi ò gbé kókè àkóbá mi yẹn jọ torí ọlọ́ ṣé gbogbo ilé ètò ọ̀sán ẹ̀ máa pé everybody kan wọlé kan wá gbogbo nǹkan tá à ń fà yìí. àwọn ọ̀gá wa ṣé o ní lẹ́fọ̀ọ́ èmi mi ò ní problem èmi lójú àánú àwọn ọ̀gá wa tó ti bọ́ sí wàhálà ni ṣé kí n pe àwọn èèyàn oh. Pius. Ah! Sama, ah! mm. stand up. Ẹjọ́ kìí olú move. nítorí ọlọ́ọ̀gá ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́ọ̀gá. Ah! fowó ṣeré fún mi lọ́la tó pọ̀ ń fowó ṣeré kí n fowó ṣeré dá rẹpẹtẹ ń fowó dára ọlá tó ń dẹrù bòṣì ọlá tó ń tán ṣòro gbogbo fún mi lówó tó pọ̀ fowó ṣeré kábíyèsí elédùà máa gbọ́ fowó ṣeré fún mi lọ́lá tó pọ̀ fowó ṣeré fowó ṣeré fún mi lọ́lá rẹpẹtẹ fowó dára ọlá tó ń dẹrù bòṣì ọlá tó ń tán ti rí. tó bá fún mi lówó tán má fẹ́ mi ìgbéraga dán mi wò láyé. tó bá fún mi lọ́lá tán má kọ́ di àìmọ̀ ṣe sí mi olúwa kábíyèsí ọlọ́run jọ̀ọ́ má dá mi padà sẹ́yìn o fún mi lówó fún mi lọ́lá tó pọ̀ ń fowó ṣeré. kábíyèsí. ṣeré fún mi lọ́lá rẹpẹtẹ ń fowó dára ọlá tó ń dẹrù òṣì ọlá tó ń tọ́ṣọ. ọ́fíìsà mi tó mòye my one and only officer. ọmọkùnrin yẹn ti dálẹ̀ o. oyè tó takú sí yẹn náà ni eight million yẹn náà ló ó san eight million oh. tó bá fi dáadáa ti tèmi o ten million ni mo fẹ́ kó san but eight million yẹn bá wà òkè pẹ̀lú wọ no problem. àbí bí ẹ̀tọ́ ló ń kọ́ ní ìbọ̀kẹ́. ṣáà má gbàgbé láti send tèmi sákàǹt mi asap. báwo rí báwo ìwọ ọmọ yìí ṣáá. Uh-uh. ìwọ. <laughs> stop it jọ ṣé wo like owó. yà ẹ máa before the day runs out. ṣáàbà mi send ẹ ẹ nà ó ọ̀rẹ́ a máa sọ̀rọ̀ létà mo wà lẹ́nu iṣẹ́ báyìí. wàá gbọ́ wàá gbọ́ kò sí wàhálà thank you bye. yes. sir sir eh, àwọn ọkọ̀ tí àwọn tán fọ́ra wọn lórí yẹn ọkọ̀ ẹ̀ tí wọ́n á yẹ báyìí sir. Sànjọ́ ńkọ́. wọ́n máa wà ní ọ́fíìsì wọn sà. ẹ lọ kó bá Sànjọ́ náà. ok sà. sà. ẹ bí sà. mo bẹ dùn gbogbo yàrá yàrá yẹn ṣe. à ń sọ̀rọ̀ criminal case à ń sọ̀rọ̀ civil case kí ló kàn mí pẹ̀lẹ́ tó fọ́ra wọn lórí. ṣé lẹ́bù tí gbogbo àwọn àgbọn nísìn kì í ṣe lẹ́bù táwọn máa fọ́ra wa lórí náà. You're welcome, sir. How are you? I'm fine, thank you. What can we do for you? Um, mo fẹ́ wá rí lady kan ni. oh good afternoon sir. good afternoon sir. how are you. hope no problem sir. Uh, kò sí wàhálà mo fẹ́ rí lady kan ni fowó ṣeré. madam fowó ṣeré. yes. ìjọba sá ìjọba hello. yes ma'am. good afternoon there's a man here to see you. yes. hold on ma'am. Excellent, Banji. Yeah, Mr. Banji. Okay. let me go for me in five minutes. Alright. Oh, alright, ma. Sir, mo ní kẹ́ fún wọn time dear? Really? Yes, sir. okay. Oh, I'm okay, I'm okay. Sir, anything about for sir, my damn food is that take care ẹ sọ nǹkan bá fẹ́. ẹ má wọrẹ ẹ ta ló ní ibi tá a wà yìí. nítorí bí mo ṣe wà ní reception bẹ́ẹ̀ tí mo ní mò ń béèrè ẹ̀ láti ìgbà tí mo ti jókòó bẹ́ẹ̀ mo ṣàrètí wọn ń forí gbárí ń bẹ́ ah madam lẹ́ ń béèrè madam lẹ́ ń béèrè ṣé wọ́n ló níbí ni. <laughs> èmi kẹ èmi kọ́ mo níbí o ah, eh. <laughs> ó mọ àwọn apartment hotel tá a ti máa wá relax as in bá kàn fi pé mo fẹ́ relax it's one of the places so i don't know bóyá torí pé mo jẹ́ one of their customers wọ́n kàn láì kan máa <laughs> you know wọ́n máa pọ́n wa lé ká lè máa wá bíbá you know all that no, no, so <laughs> mélòó lára mi ṣé mo jọ madam báyìí <laughs> ṣebémi náà nìyí mo ṣẹ́kù sílé mi. so apartment tí a wà yẹn sẹ o máa ń wá bí dáadáa dáadáa. yàrá lẹ màá wá relax ní mi ṣá pẹ̀lú àwọn èèyàn bíi tèmi right. no don't get me wrong wo fi gbogbo yẹn lẹ́jọ́. no no no no gbogbo yẹn náà wrong. <laughs> fi gbogbo yẹn lẹ́jọ́ rẹ. ó wọ́n ní ó understand nǹkan tí mo sọ ṣé pé pẹ̀lú àwọn èèyàn bíi tèmi ló máa ń ló máa ń ló máa ń wá relax pẹ̀lú ẹ̀gbẹ́ náà. no fi gbogbo yẹn lẹ̀. Hmm. <laughs> o oh, mo rí sì tún mo ṣe láìpẹ́. why. you're very smart okay. and you're blunt. Hmm, hmm, uh-huh. hmm, hmm, hmm, hmm, hmm. Well, tó bá jẹ́ ti pé. Mẹ́tì. Ó dẹ̀ níwọ̀ kọ́ ló níbí. Ah. Ó dẹ̀ fọ́ mú mi rán níbí. Ìwọ dẹ̀ kọ́ ló níbí. Náà kò sọ, tẹ́mi náà èmi náà máa gbé ẹ yípo. <laughs> Tẹ́mi náà máa gbé ẹ yípo kọ́. Ẹ kò wá béèrè lọ́wọ́ mi pé ta ló ní. I can't wait. I'll wait. Really? oh. mm. uh, there's a problem. Màá sọ fún àwọn pípẹ́ tó kún wá pèkì dọ́kúmẹ́ntì wọn nígbà tó jẹ́ pé mo kàn máa ní láti sáìn nìkan náà ló kú àbí sọ̀rọ̀ ìrọ̀kan ní ẹni pọ̀lú ọkọ̀ go through ẹ̀ so later in the day so màá pè é tí bá ti sáìn ha in fact eh, lè mọ bínú mi ṣe dùn tó ah thank you so much mm-hmm. ṣe rí àwọn pípọ̀ yìí tó bá jẹ́ wọ́n ní jet ni ọmọ adébí ní ọ̀la ó ṣó ọ̀gùn nǹkan tó lè ṣe ni sà they have been on my neck ó tiẹ̀ ti pẹ́ gan mélòó ni mo fẹ́ sọ fún yín sà i'm so happy. mo understand tọ́pá ṣáà ti fẹ́ wá tó bá dé géètì yẹn náà mo fẹ́ gbé wá kọ́ má gbé wá sí iwájú ọ́fíìsì tẹ̀mí ń bẹ torí kò sáyè kọ́ má bàbí jẹ́ àbí kí ni mo sọ. How, sir? Are you sure you are okay with the figure tí ó wà bí báyìí? Because figure tí mò ń rí bí báyìí ó tóbi gan sir. Hmm, that is why I like you. You know, o múṣẹ́ ìlú òpópónà. I know, o sọ di bí iṣẹ́ gangan ni. Say, I'm very okay. I am very very okay with the figure. Nítorí pé ìgbà tá a gbéṣẹ́ kékeré fún wọn, wọ́n dé èso wa. Kò yẹ sìn, wọ́n perform very well. Kó tó di pa nídìí ohun tá ní kàn gan òun náà ti deliver ẹ̀ so tí a bá gbélé náà fún wọn mo mọ̀ pé wọ́n máa ṣe dáadáa àbí ẹ̀ ta fowó kékeré dánwò tá bá fowó ńlá dánwò á hmm? ṣe ju bá a ṣe lérò lọ. yes sir um, you are right sir lest i forget sir ṣé ẹ gbàgbé meeting tẹ ní pẹ̀lú wa ní three o'clock sir. mi ò gbàgbé náà mo smart mi lọ àbí <laughs> okay guys ah uh, any lovely day. thank you very <laughs> ṣeré lọ́la tó bọ̀ fowó ṣeré ah! fowó ṣeré. ẹ̀jẹ̀ má bìrù ṣé adébánjí náà ni gbogbo ẹgbẹ́ fẹ̀mú sí bá a ṣe máa lò ní election tó ń bọ̀ yìí. irú question wo ló ń béèrè yẹn náà no just tell me irú ìbéèrè wo nìyẹn that question is tendentious i can't answer it chairman ẹ jọ sàn ẹ má bínú a kò fẹ́ rí confam bóyá adébánjí náà la ṣe máa lò ànímọ̀sọ̀ obìnrin ni wá tó bá ṣẹlẹ̀ tán sìn àwa la máa wọlé la máa kólé kòtà nítorí la ṣe ní kárí confam pé ṣé adébánjí náà la ṣe máa lò. ókè òun ni adébánjí la máa lò adébánjí la máa lò let me tell you òṣèlú ńlá ti ní àwọn nǹkan kan lọ́wọ́ kó tó di pé ó fẹ́ contest gbogbo ń tẹ̀ ń sọ káàkiri yẹn náà láti gbọ́ tá à ń gbọ́ káàkiri tá ń gbọ́ káàkiri ó ṣe fàájì ó ṣe gbá ó ń ṣàwo ẹjọ́ excuse me èèyàn lè ṣe governance láì ṣe fàájì onífàájì ló lè ṣèjọba tí ẹnìkan bá wà tí ò bá lè ṣe fàájì tó bá ń ṣèjọba ó máa ṣèjọba ẹ̀ ṣe ẹjọ́ adébánjí la máa lò ó ṣètìgbọ́ ṣé nǹkan tẹ́ ẹ bá wà nìyẹn àbí you have some other things you want to discuss with me. tó bá jẹ́ nǹkan fẹ́ wílẹ̀ ti sọ tán yẹn tẹ́ ẹ̀ bá lọ́rọ̀ mi mọ́ well no problem no problem no issue fóònù tí oh. ṣe pé message drop rẹ̀ ní ní kí n bá yín. Eh, thank you thank you hold it hold it hold it eh, ó ṣe wá dá padà síbẹ̀ mò ń charge ẹ̀ ń bẹ́ẹ̀ ni hmm. kò tiẹ̀ tí charge so wàá ní láti dá padà come in. eh what is this. daddy what is it. eh what happened sir. chairman ṣé kò sí. okay okay okay. Hello, Shaman. Hello, Adebanji. What is all this? No, no, no, no. What is this? Ah, picture innocent sí mi sí sí sí. Ìwọ àti obìnrin kan ẹ wà ní hòtẹ́ẹ̀lì your nudity. Ah! Ó ti ṣẹlẹ̀ sẹ́yìn náà. Yes! Irú kí leléyìí? Oh! Ìwọ tá ń torí ẹ̀ ń gbàwẹ̀ ẹ. Eh? what. olórí burúkú lọmọ very stupid the boy. in fact ọgbẹ adébánjìnà of course nonsense ló ṣe yìí me. Oh nonsense to yìí one àtobìnrin wà hey, hòtẹ́ẹ̀lì. àìtí kò fanlẹ̀ ìfà ti ń ṣe báyìí. àbó rí. chairman Danny, take it easy. ẹ picture ṣé mò ń purọ́ nìyẹn jàbí mo máa ma parọ́ at this age ah, this is wonderful this is wonder. hold it eh. ah wọ́n send photo yẹn sí mi sí náà. kí ló wá ṣẹlẹ̀ báyìí. ah ó disappear ni. Hey! Why the noise? Ah, ó disappear mi ni what is all this? mi ò mọ orú tí mo fẹ́ ṣe fún mi. sorry ẹ má bínú ẹjọ́ ah, lady kan ni mò ń béèrè wọ́n dẹ̀ sọ pé inú ilé ẹ̀ ni lédi kù. bẹ́ẹ̀ ni lédi yẹn kò tóbi púpọ̀ kò tóbi jù kò gbẹ jù fowó ṣeré. tó yẹ pé lè fowó ṣeré lẹ́ ń béèrè ìbẹ̀lẹ̀ ní ìbẹ̀lẹ̀ wa yìí. ẹ jọ i need to see her mo ní láti rí for what ó wà very important fún ayé mi fún ayé tiẹ̀ ẹ jọ ó wà very important fáyàwá méjèèjì ẹjọ torí Ọlọ́run ẹ jọ tá a bá tètè ríra wa ó lè lẹ̀mí lọ. ẹ̀mí bẹ́ẹ̀ ni ó lè lẹ̀mí lọ ẹjọ. kò sẹ́yìn ẹ̀mí ẹ má ò rí ẹ má ò rí yorùbá sọ pé ìrírí ni sí. ẹ ó dọ̀nù ẹ mọ̀ kọjá bí tẹ̀ wá yìí. ẹ jọ ẹ jọ tó lọ lọhùn ní láti rí ẹ jọ ok ok. hello ma. hello. ta ló ń pariwo lẹ́nu gẹ̀ẹ́tì. oh. <laughs> má worry ma get back safe. Hmm. lóòótọ́ ó dáa kí ẹni tó lówó lọ́wọ́ kó ran ẹni tí ò ní lọ́wọ́ ó dára gan ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni ẹni tó lọ́n kẹ́ ló lè ràn yàn lọ́wọ́ o bọ́ màá wo nǹkan tí mo lè ṣe fún yín. Ah, ẹ ṣe ẹ ṣe bóyá ẹ ṣe bóyá ẹ ṣe bóyá ẹ ṣe bóyá ẹ ṣe bóyá ẹ ṣe bóyá. ọ̀ṣẹ́ mọṣẹ́ tí mò ń ṣe. Ah, máa a mọ̀ wípé ẹ máa ń ra ilé ẹ máa ń ra ilé ẹ̀ ń wo ẹ̀tún tún kọ́ a mọ̀ yín gẹ́gẹ́ bíi developer àbí tó ń torí ìlàṣẹ ní káwá bá ní pé kẹrin wà lọ́wọ́ àgbèrè tó jọ máa. bàbá o. ṣe máa ń ṣe fàájì bí báyìí ní gbogbo ìgbà nìyẹn a ní ká béèrè orúkọ yín àwọn ti tẹ̀mí náà ẹ kí ni tí wọ́n gbó yẹn no sọ kiri ni tí wọ́n gbó yẹn kí ni tí wọ́n gbó rubbish ṣe ṣe iná sọ fún mi what is the meaning of all this rubbish first time tó wá sí ìlú mo ní kó má sọ̀rọ̀ mọ́ o tún padà wá àbí mo ní kó má wá síbí mọ́ máa bẹ́ ìlú ẹ̀yẹn máa bẹ́ máa bẹ́ ìlú yẹn. ẹ sà wọn ní kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá kọ́lé kì í mọ́ lù kórìí yín. then you must be mad fún ẹ láti wà bí tó wá sọ wípé orúkọ mi tí wọn náà ń bá wọn béèrè ó mọ tó ń ṣe nìyẹn dẹ ó wa ẹni tí mo ní kó lọ sọ fún pé mo wà ń tan kan. wàhálà ìwọ́n ti gbọ́ pé wà mí báyìí wọ́n máa tó yọjú sí ó dẹ̀ sú ọ̀pẹ ilé ìfowóṣeré tí mò ń wá gangan àbílẹ̀ onílé ni mo wà ní. ilé ìfowóṣeré rèé ẹ what is the meaning of all this. a ṣe fàájì ni inú wa ń dùn inú wa dẹ̀ ṣe máa ń dùn gbogbo gbà nìyẹn ẹ sà ẹ bọ́ sùtù kẹ jọyìn wa kórìí ń léwu. ẹ jáde. àwa ò understand nǹkan yìí ah, bẹ́ẹ̀ni ṣe ń rí èmi ò rí ẹ gẹ́gẹ́ bí ọmọ tó rí báyìí náà o dẹ̀ lọ send pictures àwọn nǹkan tá a ṣe o send ẹ̀ sí mi àjọ wà lóòótẹ́ o tún send ẹ̀ sí party chairman mi what is the meaning of all this So, fẹ́ ruin life mi ni ah, political career mi ṣo fẹ́ bàjẹ́ ni ọmọ mi tí mo yìn lọ lọ́jọ́ iwájú ni tó send picture ṣé mo jẹ̀bi sí pé mo appreciate ẹ ni is the meaning of all this. but kí ni big deal now i was just playing with you mo kàn ń mo fẹ́ káwọn èèyàn kàn mọ̀ pé mi àti ẹ close ni ṣé. playing mi, with me. yeah ṣé mi dá tó ni ṣé o fẹ́ kọ́ mọ̀ mi mọ́ ẹ ni. it is not about àpò da it is not about àpò no beautiful àbò orí bákan it is about pé o fẹ́ bà ayé mi jẹ́ ni mo ń try láti sọ fún ẹ ṣé beauty ẹ̀ ń sìn o fẹ́ fi bà ayé mi jẹ́ ni ṣé kò dá ń sìn o fẹ́ fi run in life mi ni mo sọ fún ẹ wípé o send a picture mi ò sọ wípé o ugly ọ̀tọ̀ọ̀tọ̀ ni now why you doing this kí ló fẹ́ gé inú ẹ̀ tẹ́mi kí ló fẹ́ gèèní nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. immediately tí mo send àwọn pictures mi ni mo ti delete ẹ pátí chamagun ò lè ní mọ́ lórí fóònù kí ló dé tó ń disturb rẹ. ó lè ní lórí fóònù ó ti open ẹ̀ náà ṣé bí nǹkan tí bàbá open ma save sí gallery already that is what i'm saying kí ló dé tó fi send in the first place why why. well i'm doing all this because mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ pa close náà ni rí pé ah, ò ní trust kankan nú mi mọ́. àmì o ẹ̀rù ń bà mí omi ní trust inú ẹ̀ mọ́ o ẹ̀rù bà mí torí ojú tí mo fi wọ ẹ̀kọ́ ni mo fi ah mo dààmú kí n tó mọlé ẹni náà tí o bá jẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ń sinmi ní mọ̀ pé bó ṣe tó rè mo ti rí pé èèyàn ńlá nìwọ náà náà ah, èèyàn ńlá ni ẹ̀. since tó trust me tó dẹ̀ ní trust in relationship ẹ̀ mọ́ bí a ká close chapter yẹn gbà yẹn kì í ṣe pé bóyá mi ò ní interest inú ẹ̀ mọ́ but tó bá jẹ́ pé level yẹn náà ló fẹ́ gbégbà mi ò rò pé is a bad idea tó ṣe ń sìn pé bóyá torí ọ̀nà tó ń gbégbà yẹn sìn ó fẹ́ pay o. really? Ah, I don't know mo believe pé ohun tó wá látọkùn ẹnìyẹn so bóyá káwọn ra fìyẹn lẹ̀ dẹ́ kò dẹ̀ máa gbìyànjú àti send pictures yẹn káàkiri mọ́ tó bá dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kó bá mi delete ẹ̀ please please má bà political career mi jẹ́ please jọ. ok tó o bá fẹ́ kí picture yẹn go viral bóyá kó fún mi lówó. so o ì ní àwọn pictures yẹn lọ́wọ́ so o ní nǹkan kan tó wà nínú ẹ lórí àbí no problem how much are you talking about. oh <laughs> mm, bóyá kó fún mi twenty five million. what twenty five what ṣé kan ṣe ẹ ni i don't know so o mọ tó ṣe ṣá so o mọ tó ń sọ ṣá mo ṣe rí pé devil gangan ni ẹ o o fẹ́ bà ayé mi gangan jẹ́ ni twenty million naira owó kí no sọ nǹkan tí mo rà lọ́wọ́ ẹ̀ tó le tó yẹn tó fẹ́ gba twenty five million naira lọ́wọ́ mi what for what so o fẹ́ mọ̀ mọ̀ bà ayé mi jẹ́ ni ah no no no no o lè ṣe yẹn fún mi o o fẹ́ bà ayé mi jẹ́ àbí mo sọ gbogbo ẹ̀ o fi mi rẹ̀ ní tó bá jẹ́ ọ̀rọ̀ eré ni stop ẹ̀ tó bá jẹ́ òṣèré ni stop ẹ̀ ah kí ló lè tó yìí èèyàn láìkẹ́ ni mo láìkẹ́ ni mo appreciate ẹni náà tó bá ti mọ level tí mo wà tó bá jẹ́ pé torí level tí mo wà tó mọ̀ òun ló ṣe fẹ́ máa treat me báyìí then stop it ibo láti lè pàdé stop it now. wo. delete àwọn pictures yẹn. ọ tó bá bí ẹ dà ìwọ má send owó yẹn mo fún ẹ ní èní sí ọ̀la ìwọ má send ẹ máa send picture yẹn wo the picture will go viral gbogbo ayé náà máa rí ṣó ti gbọ́ màá tún wá ṣe àwọn nǹkan tó expect àwọn nǹkan tó ti expect pé mo capable of máa ṣe àfi tí ò bá ń ṣe mi fowó ṣeré. fowó ṣeré or what is your name fowó ṣeré àbí kí ni wọ́n ń pè ẹ́ màá fẹ́ kí o fi ọpọlọ sí nǹkan tó ṣe tó ti ẹ̀ sìn mi ò mọ rísì tó fi ṣe ogbe ilé fún mi o i don't know mi ò mọ rísì. mr man what. ẹ ti ń pariwo. èyí sì máa pariwo o ní sísìn kan tó ń sọ. please take your leave and if i don't. my embarrass you. my embarrass me. my embarrass you. embarrass me. take your leave now. You? Yes. Ah. Okay. I'm coming back for you guys. No. Hey! Má padà wá for you. Get out! Amy. Ah, why not? Why not ṣe Get out! Mi understand. Ọ̀rọ̀ yóò yé mi rárá dìsá o. Lẹ́dí tí mò ń sọ̀rọ̀ pa ẹ̀, ó fẹ́ yọ ayé lẹ́mìí mi ni. Ní kóbìnrin kan dẹ̀ máa threaten mi to the level of pé òun afojú mi rí èèmọ̀ òun afojú mi rí gbogbo nǹkan tó yẹ kójú mi rí and I don't know bóyá àwọn kan wà tí wọ́n ti lẹ́yìn ibì kan ni bóyá ó ní background ibì kan àbó ní backup ibì kan mi ò tiẹ̀ fẹ́ understand tèmi ò bá fóun ní owó báyìí òun máa fojú mi hàn kan tómi ò bá fóun lówó báyìí màá rí nǹkan tójú mi máa rí bẹ́ẹ̀ ni kó fẹ́ kidnap mi ni o she said that she said so bẹ́ẹ̀ ni kó fẹ́ kidnap mi ni ah mi ò understand sa ẹ jọ ẹ gbà mí o ṣé kò mọ̀ pé big crime ni threat ni. ẹ mọ̀ pé ìyàwó ò mọ̀ òfin èmi ò èmi ò mọ̀ òfin sà ẹ̀yin lẹ mọ̀ òfin and that is why tí mo fi wà mí ipe gbogbo nǹkan tí ẹ bá mọ̀ gbogbo nǹkan tí ẹ bá ní ẹ jọ tẹ bá ti arrest ẹ ẹ má gbọ́ anything ní ẹnu ẹ ẹ kàn bá mi ẹ bá mi fi pamọ́ ẹ jọ fún bí ọdún kan oṣù mẹ́fà kákan fi pamọ́ síbì kan tọrọ ṣe fún mi ni o ó lè ṣe fún yín lọ́la o. Ah, kò jẹ́ dán o.

mo fẹ́ béèrè ṣé kìí ṣe pé kankan pààyàn pọ̀ bóyá ẹ da kankan pọ̀ bóyá ẹ da business pọ̀ ni o bóyá bóyá kankan ṣáà kàn dàrín pọ̀ ni. àti newsans yẹn á da business papọ̀ no pẹ̀lú gbogbo nǹkan tí ẹ gbọ́ tí mo kà sílẹ̀ pẹ̀lú level mi pẹ̀lú status mi tí ẹ gbọ́ níbẹ̀ èmi àti newsans yẹn á da nǹkan papọ̀ for what kí la fẹ́ da papọ̀ tó máa fi débi pé mo máa tẹ́tì mi kó fẹ́ pa mí. it's okay i take ah hey country ti ìlú ìtìlẹ̀ o ìlú ilé o. Ah! hello inspector crime ni ẹ ṣé ṣẹ́gun wà ń bẹ̀ ah! ẹ ṣẹ́gun ṣẹ́gun ẹ ṣẹ́gun fire for fire ah ok ní kò yọjú sí mi ní kò yọjú sí mi right away. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà ni o kò sí gbogbo nǹkan tẹ́ fẹ́ béèrè pa ẹ̀ tí mi ò mọ̀ mo mọ ilé ẹ̀ mo mọ̀ nú ẹ̀ mo mọ ibi tó wà ẹ jọ. Um, ṣẹ́gun sá ọmọ gentleman ni. rárá sá. ok uh, àwọn tó jù ẹ lọ ló máa mọ̀ ọ́ anyway good um, ẹ má bínú ẹ máa tẹ̀lé lọ sí department tí wọ́n ń sìn. ok eh? ok tábà ti débẹ̀ o gbọ́ mi wàá gba details obìnrin kan tí wọ́n máa ṣàlàyé fún ẹ. ok sir. ilé ọ̀nà ẹ. everything ni mo mọ̀ mo mọ ilé ẹ̀ mo mọ̀ ọ̀nà ẹ̀ mo mọ ibi tẹ́ ẹ lè wá sí mo mọ tẹ́ fẹ́ mọ̀ pa. wọ́n á sọ gbogbo ẹ̀. that woman must be arrested now. Bring her down here right away. Okay, sir. Okay? Yes, sir. Go. Better. Thank you so much, sir. Kò sí wàhálà sá. Mo really appreciate yín sá. Tẹ́ bá ṣe bí mo ṣe fẹ́, màá compensate yín sá. No, no, no. Oh, fẹ́ gbọ́kàn. Okay, okay. Yeah, police is your friend. Kò sí wàhálà sá. Kò sí wàhálà sá. Mo mọ lé, mo mọ ọ̀nà ẹ̀, mo mọ everywhere tó wà. Please, come to arrest her. Ẹ bá mi arrest ẹ̀ lẹ́nu. Lẹ́nu ni o. What is this? Eh, hello ọ̀gá hello sir talk now say something if truly you have seen something say something how can you be threatening èèyàn báyìí fún kí ni what for kí lè gbà lọ́wọ́ ara yín o dẹ̀ ń ní lára o dẹ̀ ń ṣe máa ṣe lé máa ṣe gbá máa pa máa ṣe kíní kan do you think you can you can kill and go scot free tó bá pààyàn wá lọ ni. That's not good. Threat? Do you know how big threat is as a crime? Do you know how big? Ṣé o máa bó ṣe tó lọ́rùn? Tí ẹ̀mọ́ tó gbójúlé mi mọ mi mọ mi mọ tó gbé lọ́kàn mi mọ tó ṣe mi mọ ẹ mi mọ bá tó wọ street. Kí ló ní mo ṣe gan-an? Kí ló ní mo ṣe? Kí ni mo ṣe fún ẹ? Ṣó rí mi lójú oorun ni àbórí mi lójú àlá? Ẹ́ eh? kí ni mo ṣe fún ẹ sọ̀rọ̀ náà. ṣètìgbọ́ ọ̀rọ̀ yóò yé mi o. can you listen to her. kí ni mo ṣe fún yín o ṣé ẹ ṣọ́ pé mi lẹ́rìí. ìwọ kọ́ ni mo rí àbọ̀rọ̀ ṣìwò ló sọ jáde lẹ́nu yìí èmi ṣọ́ pé bóyáwó ni mo rí báwo ni mo ṣe máa dẹ́sí lẹ̀ ibi tí mo dàgbà dé mi ò ní mẹni tó tẹ́tì mi ibi tí mo dàgbà dé mi ní mẹni tó sọ pé òun máa pa mí ó dìdì sọ ni pé tí mi ò bá fún òun ní owó òun á réèyàn kí wọ́n pa mí owó kẹ́ bẹ́ẹ̀ ni ohun tó sọ nìyẹn lára àwọn yes lára àwọn olóṣèlú wa ló máa ràn náà ẹjọ́ tàti ẹjọ́ ń ro èmi ò láìkẹ́ ẹ jẹ́ kún arrest ẹ ẹjọ́ ẹ jẹ́ ẹ lọ detain ẹ síbí lára àwọn olóṣèlú wa ló máa ràn níṣẹ́ burúkú yẹn i'm very sure about that. I see. look mo mọ bí mo ṣe lè deal pẹ̀lú yín i know how to handle your your your kind of case ah, ah. yes. ẹ jọ sir. picture wo lóyìn ní lórí fóònù tó ń fẹ́ fi hàn yín picture wo lóyìn ní bẹ́ẹ̀ tó fẹ́ fi hàn yín náà. what. kí lẹ rí sà. tàyé ni. níbo ni. níbo sà. ẹ sà ẹja gbàgbé nípa ọ̀rọ̀ picture tó wà nínú ẹja gbàgbé nípa ọ̀rọ̀ picture tó wà nínú nínú fóònù olórí burúkú yìí sà ẹ jọ sà ẹ gbàgbé léyìí lady yìí threatening me sẹ. ẹ ẹ stop that. Eh, is it because torí pé mò ń pọ́n ẹlẹ́ àbí do you think I'm a small boy do you want to teach me my job do you know how many years I have put into police forcing I see okay you have decided to waste government time I wọ́n ti mi káàkiri ti mi káàkiri bí ẹran rírà ẹ̀sìn so ẹjọ́ mọ́ra yín kí ló tó ń purọ́ mo ní ṣe photoshop lélẹ̀ ṣe photoshop ni Okay, okay, you want to play smart. You want to play smart. Okay. So ìwọ gangan gangan ló ní problem tó wá fẹ́ yí tó fẹ́ yí problem tiẹ̀ sórí ẹlòmíì. Ẹ ti understand nǹkan tó ń ṣẹlẹ̀. I am going to I am going to make a case. Mo ma make sure pé you are you are arraigned for misinformation. You are arraigned for defamation of character. Yes sir, ẹ jọ sá níbi tọ́rọ̀ dé dúró court ni màá fẹ́ ká lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ settle ẹ̀ ń court sà. ó ti tọ́ it's okay ẹ wí pé àbá prepare fáyín yẹn náà ah. ni anytime tẹ bá rẹ́dí sà bóyá kí n dúró ọ̀ mi mọ̀ gbà tẹ bá tó rẹ́dí sà. ẹ sà ẹ má jẹ́ ká lọ bẹ̀ sà ìtorí ẹ̀ ni mo ṣe wà ń bí ẹ jẹ́ ká jọ yanjú kinní láàrin ara wa ẹ bá mi bá ọmọ ìwé ni fóònù tó wà lọ́wọ́ ẹ̀ gbogbo pictures ẹ jẹ́ kó delete ẹ̀ ó fẹ́ rún èmi ni ó fẹ́ báyé mi jẹ́ ni ó mọ̀ pé politician ni mí ni ó dẹ̀ mọ̀ wípé ó mọ ó mọ intention mi pẹ̀lú ọ̀rọ̀ politics ní next year olóṣèṣe gbogbo kan tó ń ṣe ẹ má jẹ́ kó báyé mi jẹ́ sà ẹ̀yin náà lọ́mọ ẹ lábúrò ẹ lẹ́ni tó tó mi. ẹ jọ sà ṣé èmi lè dúró àbí kí n máa lọ sà wo mi ìfẹ́ owó ẹ̀ mọ́ ṣó ti gbọ́ máa rán ẹ lẹ́wọ̀n ẹ̀wọ̀n yẹn ló máa kú sí. ṣé o ẹ ó máa rán ẹ lẹ́wọ̀n. ó máa ah mi lẹ́wọ̀n. Ah. pẹ̀lú tó wà wájú ayẹwo ni. kí lẹ mí ìgbà ìkó máa rán mi lọ sẹ́wọ̀n. lọ́wọ́ kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí sọ ni mo ṣe wá sí bíbí kẹ bá mi sẹ́tù ẹ má bínú pé mo mi ò mọ̀nà tí mo lè gbàgbé ọ̀rọ̀ yìí wọlé ju bí mo ṣe gbé wọlé yẹn lọ. Ah, kò sẹ́ni tí ò ṣe fàájì kò sẹ́ni tí ò ń jayé ṣé wàá jẹ pé èmi àti ẹ̀ wájú lọ sóò tẹ̀sí yẹn ló wá ní wípé kó máa wá lò yẹn against mi kó máa fi wọ́n life mi ẹ̀sà ah. gbogbo wa là ń ṣe irú ẹ̀sà. look you know you have one thing or the other at stake téèyàn bá dẹ̀ ti mọ orú nǹkan bẹ́ẹ̀ náà á ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì níbi tó dé dúró yìí ah. kí la fẹ́ ṣe sá. ẹ̀wọ̀n ni o. ẹ̀wọ̀n báwo twenty five million naira ló ń béèrè lọ́wọ́ mi mi ò ní ẹ bá mi ṣẹ́ẹ̀tù kínní náà. fún twenty five million naira. ẹ mo ṣe máa fún twenty five million naira mo fẹ́ rí. ó yá fún ní twenty. ah ah twenty thousand àbí twenty million. ṣé twenty five thousand ló béèrè lọ́wọ́. ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ni mo ṣe wà níbi bá mi ní ojú ọ̀rẹ́ àti mo tó ṣẹlẹ̀ sí ó dà mo gbé e lágbè sùn ni ó dẹ̀ fẹ́ di wàhálà sí mi lọ́wọ́. ṣé o fẹ́ gbọ́ mi tọrọ ìbá kí i'm telling you the truth nothing but the truth. kí sir. rí sá. o ò lè bọ́ ń bẹ̀ o. tí ọ̀rọ̀ yìí bá dé court o ò lè bọ́ ń bẹ̀ o owó tí mo ní ni mò ń yá ẹ lọ́wọ́lọ́wọ́ yìí o. ẹ̀sà àgbàlagbà ni ẹ bá mi ta bẹ́ẹ̀ dáadáa ẹ bá mi bá sọ̀rọ̀ dáadáa. i'm so okay good can you please take your time now and go away. sir please go tó bá jẹ́ pé kò lọ jókòó sínú mọ́tò ẹ̀ ro dáadáa kó yára ẹ̀ ní brain tó bá fìlù pé nǹkan báyìí lágbára ẹ̀ ká come back ká mọ̀ bá ṣe máa bá sọ àti ẹ̀mọ́ bọ́tà fẹ́ bá sọ nísìn ẹ̀kọ́ jẹ́ mi agbára mi ò ká lè twenty five agbára mi ò ká twenty agbára mi ò ká owó bọ́ lágbára yín wá ká sìn ok pay fifteen ẹ káfí bẹ́ẹ̀. fifteen million naira. Ah, ṣé bá a máa bẹ́ẹ̀ ni. fifteen million naira sa. Ah, ah, èyí jẹ́ iná ṣe blackmail ni blackmail ni ẹ fẹ́ blackmail ẹni ẹlẹ́ni ni and she is ready to go to any length with you pẹ̀lú bó ṣe bó ṣe ń sọ̀rọ̀ yẹn. Mr. Banji kí ló ṣẹlẹ̀ tó báyìí kí nìkan tẹ́ ẹ̀ ń rò eh? madam yín mọ̀ pé nǹkan tó serious tó báyìí ni tó bá ti jẹ́ pé àwọn ò lè drive bóyá ò bá gbé wọn wà náà as a matter of fact mo ṣe wò wọ́n yìí wọn nílé sunlé lálẹ́ yìí wọn máa lọ sọ́fìtì. ó lè tó yẹn ẹ ẹ wò dókítà ẹ jọ ẹ ṣe fífọ kọ. Bámidélé Bámidélé don't deceive yourself I will be okay I be okay ah. okay I go see. ẹ ẹ dókítà ẹ jọ ẹ ṣe fífọ kọ fún mi mo fẹ́ kẹ́ ràn mí gidi ni o ẹ bá mi béèrè lọ́wọ́ ọkọ mi wípé láti ìjẹta tó ti wà múdì pé kí ni nǹkan tó ń rò tó bá lè wa Mr. Banji ọkùnrin ni ọkùnrin ni let's talk man to man is there anything bothering your mind tí ẹ wish láti share pẹ̀lú mi. Hmm. àdán ọ̀lọ́ tiẹ̀ àwọn oògùn tó bá mọ̀ tó important tó lè kó fún mi tí mo lè lò tí màá fi tètè recover ni kò jẹ́ kí n mọ̀ wọn ni kò jẹ́ kí n mọ̀ má dùn. ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ àbí. ṣé o fẹ́ kó oògùn wa ni. ah nítorí máa get àwọn oògùn fún yín but mò ń padà bọ̀ nsìn. ẹ jẹ́ kí n lọ get àwọn oògùn yìí madam ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán ronú mò ń bọ̀. ẹ ṣe gan ni doctor ẹ ṣe mo dúpẹ́. Hey. Banji ọkọ mi ọmọ wòyíra kó má bàa rẹ rúkẹrú adùn wò adùn fẹ́ẹ́ olówó orí mi òde jọ mo ń bẹ̀ ni I want you to talk to me ó ṣàlẹ́ lómi àfihàn yìí náà ni jọ ṣàánú mi tell me the truth. mo ti sọ owó nù mo ti sanwó nù wọ́n gbowó lọ́wọ́ mi mo sanwó nù wọ́n gbowó lọ́wọ́ mi mo sanwó nù o mo sanwó nù wọ́n gbowó lọ́wọ́ mi o mo sanwó nù o. báwo ló ṣe sọ sanwó nù o. ṣáwọn brothers ṣáwọn brothers ni àbí báwo ni báwo ló ṣẹlẹ̀. mo ti sanwó nù jàre mo ti sanwó nù. ẹ mo nù sanwó nù báwo ló sanwó nù ṣàlàyé fún mi náà. ọdún tó ṣẹlẹ̀ náà nìyẹn mo ní kí n sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ ọ̀sẹ̀ o dẹ̀ pariwo dandan ni kí n sọ fún ẹ mo yẹ sanwó nù ni. Ah, ah. dandan ni. Ah, ìwọ ló béèrè ọ̀rọ̀ náà wàá dẹ̀ lè parí ẹ̀ náà ó ní sanwó nù báwo ló ṣe sanwó nù ṣé àwọn brothers attack ẹni àbí báńkì ni wọ́n ti change lọ́ọ́ ti yọ́nu owó báwo ló ṣe ṣẹlẹ̀ talk now nígbà tó kì í ṣe bébì. ẹ ẹ òun kiri òkè ṣe bébí òde ń pariwo lé mi lórí ṣé mi ò ti sọ̀rọ̀ fún ẹni. o sọ́tọ̀ o sọ̀rọ̀ tán o sọ́tọ̀ o sọmọdé náà sọ̀rọ̀ tán náà. ipe mo sọ fún ẹ pé mo sọ wóró mi ò sọ̀rọ̀ tán. ẹ jẹ́ kó yé mi. kí ló kù tó fẹ́ kí n sọ. o jẹ́ o yé mi o jẹ́ o yé mi. o mo ti sọ mo ti sọ máa mo mọ pé mi wà ókè mo ti sọ̀rọ̀ mo ti sọ. má bínú má bínú pé mo pariwo wọn náà ló fà á olùsọwọ́ nù báwo ló ìsọnù ọkọ mi àbẹ̀fẹ́ ẹ fẹ́ wo ló ń sọ. máa fọwọ́ ra mi lórí jàre ah, wàhálẹ̀ pọ̀ mo ti sọ̀rọ̀ fún ẹ o dẹ̀ tó ń tó ń pariwo débi lóṣèlú tó ọmọdé ni ọ́ọ́dì tí wàá kàn máa pariwo máa pariwo mo náà gbowó lọ́ọ̀mì wọ́n gbowó lọ́ọ̀mì wọ́n gbowó lọ́ọ̀mì wọ́n gbowó lọ́ọ̀mì ah, o dẹ̀ dandan ni kò mẹ́ni tó gbowó lọ́ọ̀mì ni. Ah, dandan ni kí mọ́ dandan ni kí mẹ́ni tó gbowó lọ́wọ́ ẹ̀ ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó lè parí ẹ̀ Bánjí wàá sọ fún mi ní èní o àìjẹ́ bẹ́ẹ̀ inú lè yà gbọ́dọ̀ mímì àti ẹ ah this is cheating now ó lè sọ mílíọ̀nù nínú ilé. fowó ṣeré fún mi lọ́la tó pọ̀ ń fowó ṣeré kí n fowó ṣeré dá mi lọ́la rẹpẹtẹ ń fowó dára ọlá tó dẹrù wòyí ọlá tó ń tọ́ṣòro gbogbo fún mi lówó tó pọ̀ ń fowó kiri kábíyèsí elédùn àbágbọ́. honestly i mean it ṣorí àti ọjọ́ tèmi ti wọ inú iṣẹ́ ọlọ́pàá nígbà tí mo kéré as a cadet officer ni mo ti jà pùtùpùtù hmm. ni o kò yẹ pé ká kàn já bí ẹwà mo já pùtùpùtù mo já wẹ́lẹ́wẹ́lẹ́ <laughs> gbogbo iṣẹ́ yẹn yé mi àpàdé àlùdé ó yé mi hmm. I have worked with different people originally here in ti bá within and outside àwọn èèyàn tí mo bá ṣiṣẹ́ lọ jàǹtì rẹ̀ but honestly speaking nínú gbogbo àwọn tí mo bá ṣiṣẹ́ pátá ò lọ́gàá ọ̀nà yóò plátá yóò no no no no no no you are wonderful Oh oh oh oh o yẹ. Yeah ìwọ fúnra ara ẹ̀ nǹkan sórí kí n dàgbà kan rìtáyà mi mi ní rìtáyà ara mi eh. I will continue mama ṣiṣẹ́ ìlọ ah. and as much as we are both alive tí wọ́n bá wà tèmi náà wà kí n darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ báyìí wàá ṣì máa mọ bó ṣe máa manipulate mi mi ní fi ẹlẹ́wọ̀ mi ní fi ẹlẹ́wọ̀ àjọ máa lora wa gbó gbó gbó gbó yanyan i'm telling you. But mo máa fọ́ọ̀kẹ́ ó pa ẹ̀pẹ̀. what how do you mean. máa fọ́ọ̀kẹ́ ó. kí ni mo ṣe. mo bá gbọ́ pé business tèmi àti ẹjọ́ ń ṣe ó tún lọ ṣe same business pẹ̀lẹ́ lómi máa fọ́ọ̀kẹ́ ó. <laughs> oh my goodness ó dẹ̀ dẹ́rù bà mí fowó ṣeré ah how on earth ló rò pé èmi gan á ṣe yẹn mi ò ń ṣọmọ kékeré náà. No ọjọ́ orí mi ò tún ṣọmọ kékeré nínú iṣẹ́ ọlọ́pàá fúnra rẹ̀ ṣé irú business báyìí wá jẹ́ nǹkan téèyàn ń expose fún gbogbo ayé wọn. mọ́níjà àwọn ìrẹsì tẹ lọ já fún olóyè ayélujá ìbòlẹ̀ bàdé. sà kò sí ẹni complain lórí ẹ kódà mo dúró títí títí tí wọn fi lóòdì gbogbo àwọn ọjà yẹn sínú store wọn sà. ẹgbẹ́ àtúnṣe complain kìló dúró fún ọ oh, ẹ fẹ́ gba commission. no not at all sir sàmì gba commission ọ̀gá ìtọ́jú táwọn máa gba commission sir. ẹ ẹ wo ẹ má borúkọ ilé iṣẹ́ tèmi jẹ́ o bí ẹ bá lọ ja ọjà tó bá dúró fún bíráìbù nǹkan ṣe o nǹkan ṣe ìbílẹ̀ lèmi o nǹkan ṣe o àwọn gàrí tọ̀dọ̀ tí ibo lè bá dé. bẹ́ẹ̀ni ọjà wọn ti rẹdí sá tán bá ti rẹdí kan jẹ ká mọ àlè supply wọn sá. hello ta ni èèyàn béèrè mi ó wá sọ pé tí ó wúlò fẹ́ mi tèmi àtẹ̀mí tòun báwo ló ṣe jẹ́ èèyàn ńlá ni àmọ́ ìkéré obìnrin ó gbé báàgì owó dání kí ló ṣe wá rò pé n tó ń torí ẹ̀ wá yóò wúlò fún ẹ̀mí tèmi àti tó àbí tó fẹ́ wúlò fẹ́mi tiẹ̀ náà ti máa tọrọ owó kiri ẹni ẹ wọlé ká wọlé ẹ̀wọ̀n bẹ́ẹ̀lẹ̀ wọlé ẹ̀yẹ lè mọ̀ lọ. ṣé bó ọ́fíìsì lájọ wa ṣé mo ti kú ni ah, ẹ máa lọ. ẹ wọlé o. ẹ káàsán sá. ẹ pẹ̀lẹ́ ǹgbọ́ wọ́n ní wọ́n lọ sọ pé kinní kan wà tí yóò wúlò fẹ́mi ìgbà àti. kò rí bẹ́ẹ̀ sá o pé àwọn staff yẹn ló ń misinterpret nǹkan tí mo sọ sá. jókòó. ẹ ṣe sá. sórí tí mo kọ́kọ́ fẹ́ràn lára rẹ ni pé o wọ ọmọlúwàbí o wọ ọmọ tí wọ́n bí tí wọ́n tó tọ́ dáadáa ó débi òkúnlẹ̀ kò wọ́pọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ bíi ẹgbẹ́ rẹ̀ báyìí tó lè kólé kì í yàn yóò nàwọ́ sí mi sì ni owó bẹbí sẹ̀kẹ̀rẹ̀ kò sí tí mo fẹ́ gbà lówó ọlọ́run ti kẹ́ mi mọ̀ ń gbọ́ kí ló torí ẹ̀ mo rí pé nǹkan jíjẹ lè ń tà ní sá. ọwọ́ àlọ́ sábọ̀dù wa ló torí ẹ̀ gangan ni sọ. Oh, eh, mi níbi fourteen acres tá a fi máa ń gbin àwọn oúnjẹ yẹn irú àwọn nǹkan tẹ́ ń tà báyìí. ní sùúrù bàbá ẹ ní fourteen acres ẹ sọ sọ ma wípé ẹ plot mẹ́fà níbẹ̀ nu éka kan bàbá rẹ ní plot mẹ́fà mẹ́fà lọ́nà mẹ́rìnlá tẹ́ fi gbé nǹkan jíjẹ àwọn nǹkan kílẹ̀ ń gbìn o. à ń gbin iṣu mhm. pákí mhm. ẹ̀wà rice even a tún ṣe epo ń bẹ. ẹ ṣe kú. bẹ́ẹ̀ ni sá. ẹ ṣe wọ pé irú pákí nìsín èlùbọ́ èlùbọ́ láfó ẹ tó yọ gàrí inú ẹ. bẹ́ẹ̀ ni sá. ẹ rò pé ìyẹn ti dáa a jẹ́ pé n tó torí ẹ̀ wà n tó wúlò fún ẹ̀mí èmi àtẹ̀bí ẹ̀mí. bẹ́ẹ̀ sá. torí wọn náà jẹ́rìí bẹ́ẹ̀ tá a bá fa fẹ́ sọ́dọ̀ yín yẹn kápá wa wá yín a jẹ́ pé nǹkan tó máa wúlò fún mi yẹn àtẹ̀bí mi ìwọ ó jèrè àwọn náà ó jèrè ìjọba ò ní àdírẹ́sì ọ̀dọ̀ yín yẹn kápá fẹ́ wá bẹ́ẹ̀. gbọ́ nǹkan tí mo wí ká pé a fẹ́ wá sọ́dọ̀ yín kí ni àdírẹ́sì yín àti tẹlifóònù nọ́mbà ti gángan. Hmm, kò fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀. yóò gbọ́ nǹkan tí mo sọ pé ká pa fẹ́ wá gba supply kí ni àdírẹ́sì yín àti fóònù nọ́mbà wọ gángan. Ha <laughs> ha ha. ìwọ náà parí nǹkan tó ń sọ kò fi bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀. ṣẹ́rí pleasure ọ̀tọ̀ ni o business àyè ọ̀tọ̀ ló wà kò disturb ara wọn. o lè jókòó sórí sísìn. Ah! ṣé pé kí n dìde kí wọ́n jókòó. bẹ́ẹ̀ ni láti dìde ayé wà bẹ́ẹ̀. lórí sísìn. <laughs> yé yé bíbẹ̀ o ti mọ sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ayé mi o ayé fún mi lọ́la tó pọ̀ ń fowó ṣeré. jesus yẹn gan tẹ̀ ní ó lò máa transfer three point five million sákàǹtì mi ẹ nà ó lò máa transfer ẹ lẹ́nu ó dẹ̀ lóun ò ní pẹ́ débi báyìí gan. kí ló pẹ́ lẹ́rìn Ah, kí ló ń sọ yìí ah, ah, ó yẹ kó mọ̀ mí ó yẹ kó irú èèyàn tí mo jẹ́ mi ò mi ò ń owó mi ò ń owó ah i'm always happy tí n bá gbọ́ tán sọ ó wó i'm happy <laughs> yeah. eh, sórí ah, three point five million náà máa ń ṣòwò kékeré ẹnu tó máa ti fẹ̀ máa ní à ń pẹ̀lú bí mo ṣe gbọ́rọ̀ máa ní irú èèyàn tó jẹ́ yẹn jẹ́ ká still very reasonable. very smart the man is very very smart so we need to act fast ká tètè gba nǹkan tá a máa gbà lọ́wọ́ ẹ̀ ká sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. all right kò burú eh, no problem no problem o ṣeun all right bye bye. Hey. Yes, yes. Sir. Yeah, thank you. Báwo ni mo glasses here. You can take your leave. Yes, sir. ègbé. kábíyèsí ọlọ́run gbẹ̀bẹ̀ mi o. fowó ṣeré fún mi lọ́lá tó pọ̀ ń fowó ṣeré fowó ṣeré fún mi lọ́lá rẹpẹtẹ ń fowó dára easy. wọ́n jẹ́ take easy. take easy náà mo tẹ̀ sí fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún aláà three point five million. ẹ fọwọ́ fọwọ́ fọwọ́ alábàlẹ̀ fọwọ́ alábàlẹ̀ kékeré ni o ó sì gba thirty five million lọ́wọ́ mi owó gidi wà lọ́wọ́ mi owó gidi wà lọ́wọ́ mi jọ torí ọlọ́wọ́ sórí inú òrùn mo ti ń bọ̀ jẹ́ kọ́kọ́ kàn kára mi kọ́kọ́ sí mi lẹ́jọ́ torí ọlọ́wọ́. ẹ ní sùúrù ẹ ní sùúrù náà ah, ẹ̀yin náà gbọ́ ara yín sí ẹ lè ṣe ń bọ̀ láti inú òrùn. yín kí n kúrò ara mi ni. ẹ mm, ní sùúrù ah, ah, èmi àti yín máa wà bíbá ìdọ̀la ni. dododo o sọ kí ni kan ní sè olóòlà. ẹ̀hán náà. wà á bí dọ̀la àjọba wà ah. bídọ̀là ni ah. so ẹ ní láti rush. Ah. <laughs> mo kú ọ. ẹ mọ kan tó ṣẹlẹ̀ ẹ mọ kan ẹ tẹ máa bọ̀ náà ẹ wá káwọn ara yín dáhùn. kí ni ẹ máa bọ̀. oríwọ̀ ẹ̀ka kò ọwọ́ ẹ̀ ní sórí sórí tó ní kí n fẹ́ lẹ́rù mọ̀ eh. tó fẹ́ gbọ́ sórí tó bá yẹ pé àwọn kan wà nú àwọn èèyàn yín hmm, bí wọ́n ṣe rí ọpọ́n látòkèdè lẹ̀ ọ̀dẹ́dẹ́lẹ̀ bíi dígí lẹ́yìn kí <laughs> drink ni wine ni èmi ni mo mú lọ ṣé ẹ fẹ́ kiss mi ni. ìwọ ló fẹnu kan ilé yìí. èmi ni na o. ìwọ ló fẹnu kan tọ́bíà yìí. ẹ mo lè gbé mi tìkú mo lè gbé gbogbo ẹbí tìkú tìkú kó gé fún mi dáná omi dáná o. Ah, ọlọ́run o tún mọ́tò. Just, okay. <laughs> sáàdì bọ̀lẹ̀ náà wà sáàdì bọ̀lẹ̀ náà wà bẹ́ẹ̀. ibẹ̀ náà lè mú yẹn ibi tẹ́ ẹ ṣàárẹ̀ rọra. ó ah! rí mi tán lálẹ́ tòtòtò jẹ́ kan ilé kan. fọwọ́ náà. solebraya ah! solebraya. àyà yín náà. kí ni mo ṣe kí ló ṣe mí kí ni mo ṣe níbi ẹdú ẹdú ẹdú ẹ aago mélòó mo débi náà aago mẹ́ta kù ṣẹ́jú márùn-ún wo aago kí n tó wọlé aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n aago yóò dáa ayé mi o kí wá sí mi aago mẹ́jọ alẹ́ ti kọjá kí n. Hmm. ó gbèsè mi lẹ́nu gbòó gbòó tí mo ní mo lè gbé gómìn mo á ní kó sùn lé mi láyà mo á lọ báyìí ọ̀dọ́ ayé mi ti bàjẹ́ nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí ṣé ká wá sọ pé ó dúróògì mi ni ilẹ̀ ti mọ́ kò sásọ kò sí bàtà nǹkan ti ṣe mí má kú bàtà àti kú bàgà. sísọ. Pé wà mí tí kò sí nẹ́tíwọ́ọ̀kù ni. kíkọ ẹ̀sìsì báwo èwo ni nọ́mbà ìdó ẹ̀sìsì ẹ̀ tí mo pè tí tí mo pè débí. Ah, ah, ah, three point five million ìkànnù ìtọ́ ẹ̀ka ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ owó akẹ́ bàbá tó ní bẹ́ẹ̀dì ó kẹ́mi síbẹ̀ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ o yéé olúwa o lùkí ah! ah! ìyá gbọ́dọ̀ jẹ́ gúdúgúdú lójú bàtà ìwọ ní ẹnìkan wá ṣerú nǹkan tó tó báyìí fún ọ inú sì ń bí mi inú sì ń bí ẹ inú sì ń bí ẹ ló sọ mo ti pè é látàlẹ́ àná pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí mi ẹnu inú sì ń bí ẹ ló ṣì wà mi ò tí ì rí sọ́ọ̀tù kò kíkà láti sọ kí nǹkan ti bàjẹ́ àbí ẹ kò bí sórí ọ̀rọ̀ ẹ lọ́dọ̀ mi ó dàbí ọ̀rọ̀ lọ́yà àti tó gbéṣẹ́ fún ni. sọ pé tá a bá gba agbẹjọ́rò a máa sanwó fún lọ́dọọdún bí kéèsì ọba tí ì dé tí ò tí ì sí wàhálà agbẹjọ́rò lè sẹ́mi ìjọ tí wàhálà bá ti dé ó yẹ kó gbàsọ ẹjọ́ wọ̀ ni kíkíkí ni mo wá ní ọ fún kíkíkí ni mo wá ń ṣe gbogbo tí mo ń ṣe fún ọ fún lórí aṣọ lórí ìfìlà lórí bàtà má jẹ́ àlọ́bẹ̀ òun má jẹ́ àlọ́bẹ̀ òun ṣe lóòótọ́ àmọ́ ìwọ rẹ nìkan wá wò sùsùn lólu ẹ̀ ń jìbìtì ló gbówó rẹ sá lọ. òbí kì í ṣe púpú wò mí sálọ nìkan ní bí mi nù sórí tó yẹ kó pa èmi àti ẹ̀pọ̀ lọ́kùnrin àtòbìnrin tó yẹ kó pa lápò ọkọ̀ọ̀kọ̀ gbé yòó sálọ kò tilẹ̀ kó mọ̀ ó tún wáá jí owó mi ó tún jí gbé sọ wá rí o mo mọ̀ kékeré sóò nìkan o torí gbogbo àtọwọ́ lọ́dọ̀ ọ̀bìnrin nìkan tẹlifóònù ẹ̀ tàjọ ń sọ̀rọ̀ mo mọ̀ pé ẹ̀ka ló wà lẹ́yìn òru lóró fi ń ké mo fẹ́ kọ́ sẹ́sì mo fẹ́ kí wọ́n sin ẹlẹ́yà kẹ́sìn wọn kọ́ hàn káàkiri ayé. gbogbo àwọn tó mọ̀ ń pa ẹ̀ ni wọ́n jọ fẹ́ ní abẹ́bẹ́ ṣé o fẹ́ kí wọ́n ṣẹ̀sìn ní àbọ̀ o fẹ́ kí wọ́n kú pátápátá. àìkèyí pé kò wù mí kí wọ́n kú ṣùgbọ́n tó bá kú mi ò ní mọ̀ tó mi ò ní mọ̀ fóònù ò lọ mọ́ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ àkèrè báyìí kó ṣẹ̀sìn bá kéde èmi ni mò ń fìyà jẹ ọ́ ó tán ó tán. mo tán fẹ́ nù hmm. mo ṣe fún un. torí ah! tó wíhun tí àdán bá fẹnu ẹ̀ jẹ báyìí ẹnu tí àdán bá fi jẹ náà ní bí pọ̀. torí gbogbo àwọn tó bá mọ̀ ń pa jìbìtì ọmọ ìlú ọ gbogbo wọn náà jọ ṣẹ̀sìn papọ̀ wá gbọ́ ń fọn níṣẹ́ kan ọ́ dà sátẹ́gùn ni tọ́ ọ bá ti da kíní sátẹ́gùn afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kan gé oko la sórí gbogbo àwọn tó mọ̀ ń pa jìbìtì ọmọ yìí lù ọ́ kọ́mọ̀sí nàìjíríà kọjá pé òkè òkun náà wà níbikíbi tán bá wà báyìí àfi dandan kí wọ́n wádìí rẹ̀ sí ilé rẹ̀ kí wọ́n wá kàn tí wọn bá rí ẹ ara wọn ò ní balẹ̀. ẹ kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí mo léèyàn lù mí jìbìtì òtẹ́ẹ̀lì lágbéra wa lọ n ò mọlé kò mọlé mi níbo ni ọwọ́ àmọ́ wa mi kàn. wọ́n á wá ọkàn ọgọ́gàn ọ̀nà báyìí lálákè sọ wọ́n á wá ilé rẹ kàn èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wọ́n wá mi kàn wọ́n á wá ọkàn tó fojú tẹ́jọ́ fojú orin jú báyìí. bàmú. bẹ́ẹ̀ kọ́ ṣe sùúrù sórí kínní ìyọ́ gbà mí bíi wákàtí kan wọ́n sá ni sí sá ni wọ́n sá ni tí n bá ti sá tó bá ti gbẹ wọ́n gbélé e lọ́wọ́ kó fẹ́ ibi ni wọ́n jókòó sí kódà kò dúró ọjọ́ kan àwọn ọmọ tí ń ṣe mí ọmọ ọmọ ọmọ ọmọ fọwọ́ ọwọ́ lágbára lójú gidi mà ni. kò tiẹ̀ lè tó wákàtí márùn-ún. máa lọ ọ ti yá máa lọ. ṣé kán bọ mú nǹkan wá kan máa fi rẹ̀ gbẹ́ná. kí ló ṣe ń ṣe báyìí ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ara ẹ̀gbẹ́ lélẹ́yìí àníyàn jẹ́ mi oníkì mọ́ rẹ̀ gbẹ́ ọlọ́run o tí ọlọ́run bá lè bá ń ṣe tọmọ ìbá ilé ṣẹ̀ṣẹ̀ tọmọ ìbá ilé ṣẹlẹ́yà jésù wọn ò gbégbọ́ pẹ́ ṣọ́ọ̀ṣì tí mo jó báyìí tí mo yọ báyìí. pẹ̀lẹ́ báwo ni ṣéyàn kankan wà nù yín tí mò ń fìyà jẹ àbí tí mò ń ní lára nu lè. rárá mà ó rárá mà ó. Lawal má jẹ́ kí n wojú ẹ o mi ò nífẹ̀ẹ́ sí bó ṣe ń jẹ́ kóríṣiríṣi èèyàn máa wọnú compound mi mi ò nífẹ̀ẹ́ sí. madam látàn tẹ ti sọ inú onírú ẹ ti ṣẹlẹ̀ mọ́ irú òní ever padà ṣẹlẹ̀ mọ́. inú ń bí mi ah. inú sì ń bí mi o torí ẹ mo ṣe ń sọ fún ẹ ń sìn má jẹ́ kí irú ẹ ṣẹlẹ̀ mọ́. bẹ ṣe ń sọ yìí bẹ́ẹ̀ ṣe ń sọ ìmúfin dání lójú pé irú ẹ̀ ò ní ẹ̀fà ṣẹlẹ̀ mọ́ láyé tálùkì àbọ̀ ọlọ́run àfi dé ẹ torí pé ẹ̀yin ní oxygen tá a fi mí madam kó kún gbọ́dọ̀ ṣe yín lágbó ọlọ́run àrùn karùn kò ní ṣe yín bẹ́ẹ̀ ṣe wà ikú ò ní pa yín. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá tí ọba jẹ́ ìfádà rẹ̀ tó ní kí n má dára nù mí ẹ̀yin ọlọ́pàá yìí kò ní dúró ẹ̀ sálọ ni ní tó wù mí láti ṣe kankan ẹ kàn lùgbò mi mo ti gbọ́. ṣebí kan tẹ sọ fún wa ni pé àwọn tó gba yín tó gbowó lọ́wọ́ yín yẹn wọ́n ń bí lé ni. wọn ò ní pẹ́ débi. time ti ń lọ àti wà ń bí over forty five minutes. alápẹ̀ ọ̀gẹ́rẹ́ ni tí àgbẹ̀ tó ń wọ tọkọ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́ ni wọ́n débi láìpẹ́. ọ̀gẹ́rẹ́ wo bẹ́lẹ̀ tiẹ̀ ń sọ ọgbọ́n tó ń dùn mọ́ yín lẹ́nu obìnrin lásán lásán gba yín. kò tó torí. ẹ wá lọ ẹ wá lọ kọlọpàá dé. mo kúrẹ́ dà. yàrá ṣẹ́fẹ́ fi sí ibi wáìn sí náà lẹ́nu. ṣé báyìí lọ ṣé ẹ fi bí a tẹ̀lé ìwọ fẹ́ yìnbọn kọ́kọ́ ẹ ẹ bó kí màá ti yé mi ti yé mi ah! máa bá kẹjẹ bí lónìí ẹ yín náà ẹ yín náà wò yẹs máa kẹjẹ ẹ pẹ̀lẹ́ èmi là pẹ lọba ọfisa ó ti ṣe o bàbá ti ṣe o ó ti olórí burúkú tó gbà mí re olórí burúkú ọ fada rè ni ẹ àwò ni o <laughs> ìwọ rè ojú ẹ rè wá gbà ẹ ti rí kankan ó ti rí kankan kárí kárí bẹ wọ. arábìnrin ṣé lóòótọ́ ni wọ́n gba transfer lọ wọ̀. Ah, ah, ah, ọ̀gá you can see her condition now you can see her. Oh. wà á ṣe àṣẹdẹdẹ ẹlẹ́yà wà á ṣe dẹdẹ ẹ̀sìn ọ́fíìsà á faṣọ yamọ́ rẹ̀ lọ́rùn báyìí pẹ́rẹ́rẹ́ láàrin ọjà èmi ni mo sọ bẹ́ẹ̀ àwùjọ wà sí fámọ́. Shut up! Shut up! Shut ilé bàbá bẹ̀rẹ̀ lọ́ba làǹbẹ̀. èmi rè èmi rè kí ló dé ah! ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ fara balẹ̀ o tí n bá rántí tí fádà rẹ sọ fún mi dáadáa ó ní bọ́jẹ́ gba èèyàn ló lọ́wọ́ nínú bí ẹ ṣe gbà mí ó ní wọ́n dèbí pẹ̀lú nira ọ pẹ̀lú sọ́kùnrin pẹ̀lú wọ́n bí sọ́kùnrin pẹ̀lú. sójú mi ń tàn mí ni. kò ní dá fún ẹ ojú wẹ̀rẹ̀ wọn tó ẹ̀jẹ̀ máa yọ ọ̀pẹ ọ̀pọ̀ sọ̀rọ̀ orí ẹ̀jẹ̀ kù ní àṣọ̀rọ̀ owó sọ̀rọ̀ owó. ẹwà ẹwà ẹwà ẹwà jẹ pé àárín ẹgbẹ́ jẹ máa jẹ̀bi o kí ló dé ọ̀gá wa ló wà lẹ́yìn ká para balẹ̀ ká yọ ojú kọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jàmú pẹ̀lú. àṣọ̀rọ̀ owó you have to be careful. ó sọ̀rọ̀ ojú àṣọ̀rọ̀ owó sọ̀rọ̀ ojú. ẹ ká mọ̀ bí gbogbo ọkọ tó ti wà lẹ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹta ẹta nú mi ooo ẹta nú mi wà múlùkọ́ wọ́ mi lọ́wọ́ ló gbé mi débi mo wọ̀ yìí ooo. ọkùnrin kan ó ó wà kò kàwé o kò kàwé rárá àmọ́ ó ní owó owó gidi wà lọ́wọ́ ẹ̀ owó gidi wọ́n bá sọ pé owó wà lọ́wọ́ èèyàn owó gidi wà lọ́wọ́ ẹ̀ nǹkan tẹnu ń jẹ báyìí ló ń ta. nǹkan bàjẹ́ o fada rẹ ò ṣe dáadáa o ah. ó yẹ kó wà bíi ah. kó kọ́kọ́ sọ ọ́dà díẹ̀ kó tó padà sọ ọ́dà yẹn ọ́fíìsì àwọn bàgà jẹ ọ́fíìsì àwọn bàgà jẹ. ẹjọ ẹjọ ẹjọ ṣé mo lè sọ̀rọ̀ ní ìsìn ẹjọ ẹjọ ojú mi ò tó mí. arákùnrin yìí ni òun ló gbé ọmọ kalẹ̀ lọ́jọ́ sí òun nìyí. màmá ẹ dáhùn ọ̀hún ojú ojú ló ti ṣù yìí. kò tiẹ̀ náà ni. màmá màmá ta ni. ó tiẹ̀ dá ibẹ̀ lẹ wà ó tiẹ̀ da ó tiẹ̀ da tí mo bá yín bí mama ṣe rí ọmọ ọmọ yín òun ni mo wá gbélé fún yín báyìí. torí olórí burúkú tó jẹ́ ọmọ tiyín eléyìí tó ń ṣe ìyàwó tèmi tó ti sọ ní ara lọ láti jọ ìtìmí kò tiẹ̀ kàn mí ibi tó bá ń kó lọ kò kàn mí torí ẹ̀ mo ṣe wá gbọ́ ọmọ ọmọ yín lẹ̀ fún yín torí ń sìn kúmọ̀ tí ìròbìnrin kan pẹ̀lú yàn ni ó máa fa aṣọ yàn ya ṣáá ni ṣé ló máa fa aṣọ yàn ya kúmọ̀ ìròbìnrin pẹ̀lú yàn ni àá kí ló dé even gan àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé mẹ́ lọ́lọ́run sọ lọ́lọ́run sọ mo lè fẹ́ mẹ́ta kódà mo lè fẹ́ mẹ́rin gan pàápàá kí ló ṣẹlẹ̀. o wàá ṣe ṣe sùúrù ó wàá ṣe sùúrù ṣé nítorí ẹ̀ mo ṣe wá ń pè ẹ́ tó gbàgo. màmá mo rí mo rí kọ́ọ̀lù yín tètò mo rí bọ́ kí ni mo fẹ́ gbé fún kí ni mo fẹ́ gbé kọ́ọ̀lù yín fún kí ni mo fẹ́ bá yín sọ. ọ̀nkú ẹ ṣe sùúrù ṣé ìyá àgbàlagbà báyìí lè fẹ́ já wọn ilé fún. gbẹ gbẹ next time next time wàá máa béèrè pé ọkú o ṣọ́rọ̀ ọkù ṣé mo lè dá sí mi ń tẹ̀ ráyè tiẹ̀ náà mi ráyè tiẹ̀ mama ṣe rí ọmọ ọmọ yín ni mo gbé wá fún yín bó bá ṣe wù yín kẹ́ ṣe tọ́ kó kàn mí torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí wọ́n ti transfer mi lọ sí Kaduna ṣé o ti yé yín ẹgbẹ́gbẹ́gbẹ́ wo wo má fi wàjọ ìyá olórí burúkú yẹn o o ti gbọ́. mama ipò ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ wò lọ́gbọ́ra ọlọ́run á fún wa lélẹ̀ ìtọ́ ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ìtò síkù ni mò ń gbé màmá yọjú sí yín. iṣu ẹni ní mú ní tọwọ́ bepo mo dẹ̀ pé ọmọ mi náà la títí ó ń bẹ ò lọ. ẹ wọ́n wí nítorí ni wípé ó mọ arákùnrin dáadáa. dáadáa mo mọ̀ ọ́ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù mo sọ ayọ̀ rẹ̀ òun ni. ayọ̀ wo. Ah, ah, ọmọ tí arákùnrin ìwà gbélé sọ́dọ̀ girama kò tí ì tó yìí rárá rárá tó ti yàyàkuyà mọ́ girama lọ́wọ́ àwa àwa àwa àárí ìrònú yẹn gan ló pa girama. sọ tó ń sọ fún mi ni wípé ọkùnrin olórí burúkú yìí ló bí ọmọ àdánù yìí ló bí ọmọ àdánù yìí. mo ti jẹ́wọ́ mo jẹ ìwọ. farabalẹ̀ ṣe é ṣe pé o ti o ti rún arábìnrin o ti nà. alára wa. ẹ wá oorun oorun ọfisa olóorun sẹ́ni bá yẹ mọ́ ètí ìbàdàn ọfisa mo lóò kankan lé máa bu ọ̀ka jọ yìí. sẹ́ni bá tó bá yẹ ọlọ́pàá jẹ́ rè sẹ́ni tó yẹ ọlọ́pàá ṣe láàrin nù ẹ wọ ah, máa bá kan jẹ́ o àti rí bí ọ̀rọ̀ ṣe lọ sí ó dẹ̀ ti yé wa dáadáa ẹ má wọlé officers. Ah, tóòtọ. Eh. ẹ̀kọ́ àwọn méjì lọ síbẹ̀. ẹ sẹ́bẹ̀. ìwọ ọ̀gá wa. fowó ṣeré fún mi lọ́la tó pọ̀ ń fowó ṣeré kí n fowó ṣeré rẹpẹtẹ ń fowó dára ọlá tó ń dẹrù òṣì ọlá tó ń tán ṣòro gbogbo fún mi lówó tó pọ̀ fowó ṣeré kábíyèsí elédùà máa gbọ́ fowó ṣeré fún mi lọ́lá tó pọ̀ fowó ṣeré fowó ṣeré fún mi lọ́lá rẹpẹtẹ fowó dára ọlá tó ń dẹrù pátá tó ń tọ́ṣọ́ òrogbòǹgbò fún mi lówó tó pọ̀ ń fowó ṣeré tó bá fún mi lówó tán má fẹ́ mi ìgbéraga dán mi wò láyé tó bá fún mi lọ́lá tán fi àìmọ̀ ṣe sí mi olúwa kábíyèsí ọlọ́run jọ̀ọ́ má dá mi padà sẹ́yìn o fún mi lówó fún mi lọ́lá tó pọ̀ ń fowó ṣeré. kábíyèsí ọlọ́run gbẹ̀bẹ̀ mi o. fowó ṣeré fún mi lọ́lá tó pọ̀ ń fowó ṣeré. fowó ṣeré rẹpẹtẹ ń fowó dára ọlá tó ń dẹrù òṣì ọlá tó ń tọ́ṣọ òru gbogbo fún mi lówó tó pọ̀ ń fowó ṣeré. ọ̀pọ̀ ló ń sáré tipẹ́tipẹ́ kí wọ́n lè jẹ láyé tá a wà yìí sẹ́ ọ̀nà tí wọ́n ń gbà yàtọ̀ sí tọlọ́run wọn ò mọ̀ pọ́lọ́run nìkan ló ń dání lọ́lá owó tó ń dẹrù bòṣì owó tó ń pẹ́ lọ́wọ́ ẹni.